الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ولا bá nínú ayé ẹlẹ́ẹ̀kọ́ kàdínní ọgọ́ta yìí wọ́n ṣàlàyé ó ti ṣe jẹ́ nípa ntọ́pamọ́ ẹlòmíì tó yàtọ̀ sóun kò sí kan nínú wọn tó ní ìmọ̀ nípa ntọ́pamọ́ ọlọ́ni wà indahu mafatihul ghaib àwọn kọ́kọ́rọ́ ntọ́pamọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ àwọn ntọ́pamọ́ ọlọ́run ọba nìkan لا يعلمها إلا هو ẹnìkan kò ní mà nípa àwọn tó pamọ́ yìí tí ìbá sọ lọ́wọ́ bá nìkan ẹnìkan kò ní mà nípa àwọn kọ́kọ́rọ́ tó pamọ́ yìí tí ìbá sọ nìkan wa ya'lamu ma fil barri wal bahri. ọlọ́run báyìí ọmọ tí ń bẹ lókè pẹ̀ ó sì tún máa ń tí ń bẹ lábẹ́ òkun tí ń bẹ lókè pẹ̀ àti inú rẹ̀ àti ń bẹ nísàlẹ̀sàlẹ̀ òkun gbogbo ẹ̀ pátá kò sí ọba ọmọ ewéko kan kò ní jábọ́ o àyàfi kọ́lọ́run bá ọjà kò ti mà nípa rẹ̀ kò tó di pé ó jábọ́. wala habbatin fi dhulumatil ard bẹ́ẹ̀ ni wóró oúnjẹ kan kò ní bọ́ nínú òkùnkùn lẹ̀ bọ́yì tó ti gbẹ́ni bọ́yé tí ò tí ì gbẹ wàlẹ̀ ayé àbẹ̀sìn àbẹ̀yẹ tó ti gbẹ illa fi kitabin mubin àfi kọ́jọ́ kó gbẹ ti ń bẹ lákọọ́lẹ̀ nínú al-lawhil ayé ayé ọjẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rí ńlá tọ́lọ́mọba ti sẹ̀láyé yéké pọ̀ nìkan ló ní mà nípa tọ́pamọ́. ẹnìkan ò ní mà nípa ohun tó sọ ó ní í ṣe pẹ̀lú lọ ó sì ní í ṣe pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ ó sì ní í ṣe pẹ̀lú ohun tí ń bọ̀ ni máa wà lọ òun náà ni tó ti ṣẹlẹ̀ tó ti rí kọjá tí ò sojú tiwa ntọ́pamẹ́ àmọ́ bó ti ṣe ṣẹlẹ̀ àmọ́ ntọ́rọ kiri káàrin ńgbà tó ṣẹlẹ̀ àbẹ̀ ntọ́pamẹ́ ní ọmọ abẹ́ ẹnìkan lè wá nìsín kọ́ máa pè tán ẹgbẹ̀rún ọdún tó ti lọ kọ́ máa pa fún apó sojú òun kò ní kálukọ́ máa jà rọ. sọ ẹnìkan sì lè máa pè tán ẹ fún wa. ọjọ́ náà kànú òwe kan wo ta ló kọ́ sọ́nsẹ̀ nígbà náà ni tòǹtòrí pé tó pa mọ́ ni ó ti ṣẹlẹ̀ kọjá àbọ̀ tó sójú tí wá yìí ń bẹ nínú tó pa mọ́ eléyìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n tí ò sójú wa tó pa mọ́ náà ni ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ògiri ń bì ní pa mọ́ ni kò sójú wa

àwa ń tiwa àmọ́ kankan àyàfi ń tọ́ba wà wájú wa ètò sì wà wájú wa tí làákà ìwà bá lè gbé ẹ̀mọ́yì nǹkan lọ́wọ́ àwọn wájú wa tó yẹ pé ń tọ́pa mọ́nà ní làákà ìwà lè gbé nísìnyí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ ní tó bá yẹ lè tó ní nọ́mbà téèyàn lè tẹ̀ tó fi pèèyàn bá sọ̀rọ̀ èyí tó pé bóyá wọn máa wọn máa fọwọ́ tọ̀ nǹkan kan lójú ẹ̀ ni tí ó fi máa mú tí máa mú jáde wá ń tó pamọ́ ní lọ́dọ̀ ẹlòmíì ìsì ń bẹ lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ tó bá ti fẹ́ mọ́ má bà mí ní ànsẹ̀ jẹ́ nítorí pé kí ni ó sókun sí ọ ìwà tó bá kí wọn lọ àmà à èmi yẹn bá kẹjẹ náà ní kótó di kí tún ṣe àà má bàjẹ́ àà fẹ́ tún ṣe. so torí ẹ̀ ìtọpamọ kò sí kankan tọpamọ sọlọ kò sí nǹkankan tọpamọ sọlọ nǹkan tó ń rí wájú ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ èyí tó bá mà lọ́mọ èyí tó bá mà ọ̀sẹ̀sẹ̀ máa béèrè hmm. nítorí wọ́n jọ ń lọ ọmọ mẹ́sẹ̀ jẹ́ síra wọn ọmọ bíi ẹlòmíì lè rè pé ṣé ṣé bàbá alágbèjà nù àbẹ́ ẹ̀kọ́ ni àwọn oníṣìí ń lọ wájú rẹ̀ pé ṣe sọ pé bàbá rẹ̀ náà ni torí wọ́n jọra wọn pọ̀ tó bá jẹ́ gbọ́n rẹ̀ ńkọ́ tí wọn bá sì tánbì kankan kọ́ tó ẹ pọ́nà lọ́kàn pa wọn pọ̀ tó ń torí ẹ̀ ń tó pamọ́ ọlọ́wọ́n bá nìkan ló máa wọ̀ tọ́. ó wà nínú hadith oríṣiríṣi ọ̀rọ̀ nípa bí àyà ìtúsẹ sọ̀kalẹ̀ nílé ìtúsẹ pápá kan nínú rẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ nípa iye ẹgbẹ̀rún mélòó màláìkà ẹgbẹ̀rún màláìkà ló sọ̀kalẹ̀ àyà ìgbà tó sọ̀kalẹ̀ lọ́wọ́ àná ìgbà ọ̀rọ̀ tó wá fẹsẹ̀ rinlẹ̀ wá imaamu Ibn Umar látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam. أنبني مفاتح الغيب خمس لا يعلمها إلا الله àwọn kọ́kọ́rọ́ ohun tó pamọ́ márùn ni kò sẹ́ni tó nímọ̀ nípa wọn àyàfi ọlọ péyà tó bá mọ̀ nípa ọ̀kan nínú wọn abẹnulẹni tó mọ̀ nípa ọ̀kan nínú wọn sódà tá a fi gbó dín márùn yóò fi dín alákọ̀ọ́kọ́. لا يعلم ما تغيض الأرحام إلا الله ẹnìkan ọmọ ohun tí ń bẹ nínú àpò òbí àyàfọlọ ẹnìkan ọmọ máa ohun tí ń bẹ nínú àpò òbí àfọlọ tẹbá mọ kẹyìn ti máa ẹfọ ẹnìkan kẹyìn ní ìsìn tí àwọn bá lóyún lẹ́yìn oṣù mélòó kan ẹnìkan lọ́gbọ́n lọ ya fọ́tò ń tọ́ àánú rẹ̀ tó bá ṣe scan yẹn àwọn lè máa sọ pé ọmọ yẹn o ọkùnrin ni o àbí obìnrin láwọn tí wọ́n jẹ́ pé wọ́n mọ ara wọn nínú àti mọ ya scan yẹn ìmọ̀ àwọn tó mọ ara wọn wọ́n sọ pé the baby it's okay it's all right the baby àbí òye wa wọn ní sọ pé the baby boy wọn sì ní sọ pé the baby girl wọn àti ẹ̀yìn tí ìfẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ ní mà ẹ máa sọ pé the baby kálukú sinmi ni bọ́lá ń bá pè lọ́pin ọ̀pin náà ni bọ́lá ń bá sì pè lóbin òbí náà àmọ́ àwọn ìjọ mọ̀ wọn ara wọn lè wí kíní kan àwọn rí x kan àwọn rí kíní kankan ó ti hàn pọ́pìn ni ó ti hàn pọ́pìn ni ẹ tí mistake bá lọ ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ hospital wọn ti gbé lọ court ẹ pé lọ́kùnrin bó ló ṣe dòbí àjàjà tó bá ṣe pé àwọn tó ń scan yẹn ọ̀dọ̀ wọn náà wọ́n bí ma sí ẹ ti sọ pé ọkùnrin lọ́mọ wọn á gbóbìn sẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ńgbà tó bí ma sọ pé wọ́n ti pààrọ̀ ọmọ yìí wàhálà ọba ṣẹlẹ̀ ẹsẹ bọlọ lọ sọ pé tọ ọkùnrin ni o àìmọye wàhálà bẹ́ẹ̀ kéésì sí bẹ court ẹlòmíì tí wọn ti pè ní ọkùnrin àwọn pè lómìn wọn bá bọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ọmọ bóòlù sí jẹbẹ tí èsì wọn pààrọ̀ mẹyìn wàhálà ọṣẹlẹ̀ tó ń torí pé máṣíìnì lásán irọ́ lásán irọ́ lásán tó tó máa sọ pé kìnnìkan x kan ni kìnnìkan kan ni obìnrin ni ọkùnrin tó Eh, mashini masẹ́tẹ́ntì òpin tọ́mi èèyàn lè sọ pé látàrí research látàrí ẹ̀rọ kan táwọn ṣe àwọn ti déjì rẹ̀ òun náà ní kí wọ́n sọ pé bóyá ọkùnrin lọ́mọ́jà àbí obìnrin àbí kí wọ́n ti sọ pé tọ̀ ẹ ọmọ kan ni tàbí ọmọ méjì ẹ rí i pé àwọn tó bá tún mọ̀ wọn ara wọn wọ́n sọ pé tọ̀ ó ṣeé ṣe ó ṣeé ṣe. ojú kan lọ àwọn ìjọ mọ ara wọn ìwà bíi ọmọ kan jáde bàbá ọmọ ìyá ọmọ wọn fojú sọ́nà pé kejì fẹ́ẹ́ jáde nǹkan kan jọ wàhálà máa so kí wọ́n ti jí màkejì gbé ọlọ́ni ọgbà lọ́wọ́ àwọn sípítù wọ́n sípítù ò jí nǹkan kan gbé tòǹtò kí ló ń dá ala lẹ̀ yẹn torí pé ẹ̀ máa ń tọ́ àánú àpò bì torí ẹ̀ àìmọye náà sọ pọ́kàn ni ó bì ń kọ́ ó ti bímọ kẹta ìkejì ọmọ jáde wọ́n ní kó dìde kó dìde kó wọ́ lọ sí ara mi wọ́n ní inú mi ò ti gbádùn kí nìkan tó ń rú wọ́n ní àìrọ gbogbo scanning ta sílẹ̀ mẹ́ta mẹ́rin ọmọ ló ń bá náà ní o lóró ò lè jẹ́ kẹ́ ẹ pa ọ́n kíní kan tún rú tọ́ lọ́mọ kejì bá ń bọ̀ náà máa tètè fàwé skáni ìyá pé kíní bá wa ẹ lè pa mímú èmi ọ̀ jáde skáni yín rọ́ ọmọ jáde méjì lọ́lọ́run fún àwọn fẹ́ sọ́dọ̀ kan so eléyìí èèyàn ọmọ tó wà nínú ọlọ́run bá nìkan ló mọ̀ àwọn olùmọ̀ á sọ pé tẹ bá wò àti àyà tọ́lọ́run bá ń sọ pé nínú àyà kan ya'lamu ma fil arham ọlọ́mọ tí ń bẹ nínú àpò òbí nínú àdìsí yìí náà la ya'lamu ma arham illa máa máa wà nù méjèèjì máa yẹn á sọ pé min al nínú àwọn gbólóhùn tó ń tọ́ka sí. pípé nǹkan nǹkan nǹkan kárí ìgbà tọ́lọ́ ló mọ gbogbo ohun tí ń bẹ nú àpò òbí kí ti mà gbogbo ohun tí ń bẹ nú ti mà má nù òpin pé a ti mọ̀ pọ́kùnrin àbóbì ọ̀kan ni àbí méjì àbí bẹ́ẹ̀ ta ló tún fi ọlọ́run síbẹ̀síbẹ̀ má nù tí ń bẹ nú àpò òbí ṣé tí wọ́n bá bí ṣé ọ̀gá àbí òkúrú iṣẹ́ òní òsì ṣé mẹ́kò ni àbí fọ́gá yọ lọ sukùl ní àbílẹ̀ kíó ṣé wọ́n máa paasi àbí wọ́n máa fẹ́ẹ̀lì ló ń wọ́n lé níléèwé kó tó di kọ́ parí nítorí owó léèwé wọ́n fi máa lé ní àbí kò ní gbọ́rọ̀ <laughs> ta ló gbogbo ilé ṣé bàbá ni wọ́n sanwó sùkúù rẹ̀ ni àbí ìyá kò tó ok tó bá parí iṣẹ́ wo ni o ṣé ó tètè rí ni àbí wọ́n gbé pálíká ṣé ń tọ́kọ́ ni ó rí ṣe àbí nǹkan míì ni ó ṣe ṣé àbí tètè sáàkì jàlábíà ni àbí gbogbo ilé ẹ̀dá kùtà lọ́mọ ọlọ́run láàrin. tọ́ ọmọ rẹ ní ọjọ́ tí bàbá àti ìyá rẹ̀ náà bọ́ máa bú ọ̀la ẹ̀kọ́ sẹ́ńtọ́ bú ok after all wà lówó ṣé ó lówó ni àbí kò ní lówó ọ̀la ẹ̀kọ́ sẹ́ńtọ́ sẹ́ńtọ́ torí pé gbogbo àwọn tó lówó tó lówó burúkú mẹ́sẹ̀ bí àwọn náà àwọn tó sì burúkú kò sì jẹ́ tuntun lọ́dọ̀ ọ̀lọ́ ní ti ń ṣẹlẹ̀ sí kálukú kò jẹ́ tuntun lọ́dọ̀ ọ̀lọ́ lẹ́yìn náà ẹ̀mí rẹ̀ ó gùn ni àbí ó kúrú ṣé yóò kú nukú tó bí ni àbí wọ́n ti bí tán àbíjọ wọn bá bí ni ó kú àbíjọ bá parí sùkúù tún retí àti gbàgbé ẹ̀rí ni ọba kú àbí yóò gbó títí títí títí yóò wù gbogbo èèyàn kọ́ mọ́ àbí yóò gbó títí títí yóò wù gbogbo èèyàn kó kú tálọ́ máa wọlé wàláì kò sẹ́ńtọ́ tọba àkùtàn sálìjánà ni àbínà sẹ́ńtọ́ mọ́ ọlọ́run nìkan lọ́mọ gbogbo rubbish nonsense foolish táwọn èèyàn kan máa dara wọn láàmú lórí rọ́ lórí rọ́ ẹ̀mọ yọ̀rọ̀ ayé lẹ́nu ọlọ́run nìkan lọ́mọ tí ń bẹ́ẹ̀ nù àpò òbí. wàhálà yìí a rí i pé nísìnyí garaji ọmọ èèyàn ó ti bí ìbàjẹ́ tó pọ̀ láyé o wàlá ó ti bí ìbàjẹ́ tó pọ̀ láyé scanning tẹ́rí yẹn ìbàjẹ́ tó bí ọ̀pọ̀ gan-an àwọn ẹlòmíín wà tó jẹ́ pé àsìkò tí wọ́n lóyún sí yẹn tí wọ́n lọ ṣe scanning tí wọ́n máa ń ṣe yẹn so eh, wọ́n rí i pé tó wà nínú lọ́pọlọ tiwọn wọ́n lọ mọ ìyẹn ju aláǹgbà gbọ́dọ̀ yẹn rí tí máa ń bọ̀ àti tí máa ń ṣẹ̀ṣẹ̀ ń dé yẹn náà gbọ́dọ̀ yẹn rí torí ó ṣe kòǹgbà báyìí ní gbogbo ara náà rí kéékèèké báyìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ọmọ àdàgbà wọn alọjọ aláǹgbà nọ́ọ̀sì tí ọkọ sẹmẹsẹ wọn aláǹgbà lọ́wọ́ àná sòkí náà ṣe a máa flọṣì ẹ̀dá nù ní èèyàn aláìsè gbẹ tí wọn bá fún lóògùn burúkú kan lọkọ náà bá fọ síwèé pé kí wọn ẹ wọn bá gbẹ ní látàrí mẹṣíìnì rọ. ní China nìsín ọlọ́nà ọmọ èèyàn tó ń pa lójoojúmọ́ because ìgbà tíjọba communism ti wọn communist tí wọ́n ṣòfin wípé èèyàn kan gbọdọ̀ bíjọ ọmọ kan lọ ọkọ kan ìyàwó kan ọmọ kan bẹ́ẹ̀ ní China ó ti pẹ́ wọ́n ti ń lò fún àwọn àkà eléyìí ò sí nínú human rights pé èèyàn lè bímọ tó bá wù ní ẹyọkan náà ní ní China tó o bá bíjọ ẹyọkan lọ dáràn náà ní ọmọbìnrin kan. ní ẹgbẹ lẹ́nu lọlọ ìkòtí pẹ náà ọlọ yàgbẹ́ nù nígbà lọ yàgbẹ́ lọmọ bá bọ́ sínú pòlì ìgbẹ bá sínú ìgbẹ so wá kínní omi bá ma ọ lọmọdé rí kónkó náà ni wọ́n bá kó sínú ọmọ màtí nù ọmọ wọ́n bá lọ pe àwọn panápaná wa wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ kíní ẹ̀ wọ́n ti pè pé lè gbẹ́ ẹ̀ gbogbo onye wọ́n fọ́ gbogbo àwọn ìgboro tí ń gbogbo ẹ̀ là sàtò lọ ma nígbà tó lọ pé kò tí kú tí ò tí ì pè ok máa <laughs>

síbẹ̀yìn náà rí China ọmọ kọ̀ọ̀kan ní gbogbo wọn bí o ilẹ̀ máa ń mì gan ní China ilẹ̀ máa ń rì ní China sẹ́ni tílẹ̀ bá mi àbó rí ìgbà mi ó máa ń ṣe déédéé sukú àwọn ọmọdé gbogbo ọmọ wọn lè kú tẹ̀bá wà current gbogbo ọmọ lè kú ó lè jẹ́ pé ní alẹ́ mi jọ́rìtì gbogbo ọmọ tó wà ní sukù yẹn ló kú jọ yẹn ẹ wá rí ẹkún ẹkún burúkú lójú bàbá àtìyá kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe wá àzìmẹ̀ pé àbí wọn ò bí jù kan lọ kálukú ọkọọkan náà ni last card kálukú lọ lọ ẹ dákun ó tún di kí mú ok láti mú a pé wọn ò tí ì dínà àtúnbí màmá ẹ ti di bàṣíkì nàmbá lọ́ba tán kọ́lọ́ irú náà ní nàìjíríà lọ́mọ bá bọ́ ọmọ bá bọ́ òun náà bọ́ sínú rúpò bẹ́ẹ̀ wọ́n rò náà mú nàìjíríà táwọn fẹ́ pọ̀ mọ́ ni wọ́n máa nù wọ́n fẹ́ pọ̀ mọ́ àsìkò ló tó lọ́mọ jáde nírọ̀rùn àmọ́ ọkàn jẹ́ pé lè gbẹ ni ọmọ jáde sí kó burúkú wọn wẹ̀ ti China yẹn ara ń tọ́lọ̀ fi yọ tí kò fi sẹ̀wọ̀n ó ní pé òun náà ló tún pè àwọn panápaná kí wọ́n gbà wọn ó dàbí ìgbà tó ọmọ bọ́ láàrú wọn ìbá ṣe kó fẹ́ pa ni ṣe bá dùn àgbà nu ẹnu kó ọ̀rọ̀ mi sí dáadáa ni kó sì lọ já sínú sálángá ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ scanning scanning scanning ẹ̀ wàhálà ló ń bi ní China ìgbà tó jẹ́ pé ọmọ kan wọ́n ní wọ́n bí kálukú tẹ̀ bá ní sábòsí o tẹ̀ sì ní parọ́ irú ọmọ ò fẹ́ bí náà ẹ̀ dáhùn.

ṣebí ọlọ́run ti kọ́ àrísìkì fún kálukú àtọkùn àtọbí ẹ ṣáàjà fi abala abẹ ńlẹ̀ lónìí. ìgbà tí àwọn China yẹn bá lọ sí scanning látàrí mọ́ṣíìnì rọ yìí tó bá ti rí pẹ̀lú àmì rọ̀n pé obìnrin ni wọ́n lọ sí ọyún yẹn dànù wọ́n á lè sẹ́yìn dànù tó ẹ̀mẹ̀wàá títí tí wọ́n fi rámi pé ọkùnrin lóbìnrin yóò bì gbàtà bá mọ̀ pọ́kùnrin yóò bì gbà náà wọ́n tó fọyún yẹn lẹ̀ ọ̀rọ̀ mọ̀kan náà ni aburú kan wá ń ṣẹlẹ̀ ní China nísìnyí wípé àwọn ọkùnrin ti wá pọ̀ wọ́n ti ń ju obìnrin lọ tàwọn ni wọ́n máa ṣèyàwó fún wọn náà ẹsẹ̀ bí ọkùnrin ọkùnrin àtọkùnrin tí wọ́n lè bí ma ni náà àbí obìnrin àtobìnrin tí wọ́n lè bí ma ni ìtọ́jú àwọn lẹ́nu nu fáwọn Amẹ́ríkà Obama ti ń polongo ìwà àbàjẹ́ káyé kíkí gbogbo orílẹ̀-èdè kó fún àwọn ọmọ ìlú rẹ̀ lómìnira kọkùnrin ọmọ fi ọkùnrin kóbìnrin ọmọ fi obìnrin torí ara fundamental human right ni bó ló ṣe fọ́ndà tó fi wá mẹ́ńtà ní wọ́n sọ pé bàbá tiẹ̀ àti bàbá mi wọ́n jọ fẹ́ra wọn tán fi bí ọ ní obama ìyá rẹ̀ àti ìyá mi wọ́n jọ fẹ́ra wọn tán fi bí ọ ní obama tó. tó sì wá di fundamental human right ìbàjẹ́ burúkú àwọn ọ̀gbùn àwọn aláìmẹ̀tì kàn àwọn náà torí àìnítìjú wọ́n tún máa ń ṣèwọ́de ká títì nípa àwọn ni géè àwọn fẹ́ kún fún àwọn lẹ́tọ́ àwọn kọkùn àmọ́ fi ọkùn kóbìn àmọ́ fi obìnrin olùwà náà sì wà láwọn orílẹ̀-èdè gbogbo wọ́n wà lórílẹ̀-èdè gbogbo wọ́n ń ṣe interview pẹ̀lú àwọn kan lẹ́kọ̀ọ́ tí wọ́n ní ṣe táwọn nu àmọ́ kí wọ́n má kí wọ́n má kí wọ́n má disclose ibi tí wọ́n ti rà wọ́n kíjọba mọ̀ wá kọ́ àwọn lẹ́yìn tí wọ́n ṣe òfin kan nàìjíríà pé gbogbo ẹni tó bá mú ti ń gé tí wọ́n fẹ́ ra wọn gé so ẹ̀wọ̀n ọdún mẹ́ńlá ni ẹni tó náà bá tún bá wọn mọ̀ sí tó bá wọn lọ́wọ́ sí o náà so àwọn BBC wa ń wá wọn ká wọn ni wọ́n ní ibì kan lẹ́kọ̀ọ́ tó ṣe pé ibẹ̀ ni wọ́n ti máa pàdé so wọ́n á ń bẹ̀ wọ́n pé kí wọ́n má sọ ibi táwọn wà o but òfin ọba àwọn làmú ẹkún fún àwọn ní ráìtì àwọn ẹkún nàìjíríà náà ráìtì kọkùnrin ọmọ fẹ́kùn nígbà tó pé bàbá àti àti bàbá mi lọ fẹ́ra wọn tó fi bí ọ ojú wa ń kókó ìyá rẹ àti mọ́mì mi ni wọ́n jọ fẹ́ra wọn tó fi bí ọ aláìlórí lọ́ọ́. wọ́n ti wá gbá àwọn kan náà wà nílẹ̀ haúsá àwọn ilé wọn máa ń pè wọn ní dandaudu àwọn ọkùnrin fẹ́ ọkùnrin nù dandaudu ẹgbẹ́ kan bí so àwọn náà wọ́n máa sọ bí wọn obìnrin wọ́n máa yẹ́rùn bí obìnrin wọ́n máa bóra kékin lobìnrin jẹ́ táwọn náà jẹ́ àwọn tí ń wá àwọn náà pọ̀ ọ̀bùn burúkú ọ̀bùn burúkú therefore àwọn tí wọ́n wá ń tara pé à ń ṣe scan à ń ṣe scan ó ti wá ṣẹlẹ̀ ní China ní ìsìnkú àwọn ọkùnrin pọ̀ gan ẹ̀rù wa ń bà wọ́n ikú tọ̀tà ni wọ́n mọ̀ á fẹ́ ń gbọ̀ báyà bọ́mọ kan náà lẹ́ẹ̀bà bí tí ọba sóbìnrin ta ni òbí ah wọn ni wọn lè lọ ọmọ fẹ́yàwó wa lórílẹ̀‐èdè ni ara tí gbogbo orílẹ̀-èdè bá padà wá do ọkùnrin lásán gbò lórílẹ̀-èdè náà ṣe rí kọ̀dájú pé orílẹ̀-èdè náà mọ̀ inú ilé wọn ò ní ṣe wọ̀ àsáwọn ìyàwó ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní tílé wọn fi ní ìwọ́tọ̀ ọmọ ìyàwó ẹ̀ tọ́ba gbọ́n dáadáa wọ̀ nìkan ni ọmọ pé ibi tọ́ba jẹ àjẹkù búrẹ́dì sí ibẹ̀ náà lọ́jà àjẹkù ẹ̀wà sí gbogbo èkúté gbogbo òkété gbogbo asínrín wọn mọ̀ bọ́ gbélé torí ẹ̀ ọlọ́wọ́ bá lọ́mọ tí ń bẹ nú àpò bí o ẹnìkan ọ̀ma o. wala ya'lamu ma fi ghadin illa Allah ẹlẹ́kejì ẹnìkan ọ̀ma tí ó ṣẹlẹ̀ lọ́la o àfọlọ́ ẹnìkan ọ̀ma tí ó ṣẹlẹ̀ lọ́la àfọlọ́ ẹ wá sọ pé àwa o òní nìkan làwa mà àwọn ẹ̀dá tó mọ̀ làwọn ò sí láyé máa táwa lẹni náà tàlẹ́ náà tó mọ̀ láti òsì láyé mọ́ kí ló kọ́ tiẹ̀ láti ìjọ́ tọ́lọ̀ ti dá iye ẹnìkan òsì tó mọ̀ là àwọn òyìnbó àwọn máa wá jẹ nítorí pé wọ́n ti di dúrónikéètì ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ nítorí òyìnbó bá sọ wọ́n kàkùn wọ́n á lẹ́nìkan the man who knows tomorrow irọ́ lásán you don't know yourself how will you know tomorrow irọ́ ọmọ tòmárò ló ń kú ọ̀nà ọ̀nàdà ìbò ti kú irọ́ lásán ọlọ́wọ́n bá nìkan lọ́mọ tí ó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́nìkan tọ́mọlẹ̀ tí ó mọ lọ́la kọ́lọ́ ń jẹ́ kójú máa ọmọ ọmọ wa tó ń torí ẹ̀ àwa ń tiwa masakin ni wa kódà ọ̀la lọ́nlọ́n lẹ́yìn ìṣẹ́jú àyà sẹ́kọ̀n kan sísìn kí lọ́mọ tí ó ṣẹlẹ̀ sọ ọmọ tí ó ṣẹlẹ̀ yẹn ọkàn máa ṣàgbére ní ọmọ wúrà rẹ̀ nígbà tó rí ọkọ ń gbádùn lẹ́yìn ìṣẹ́jú kan ní ìsìnkú ọmọ tí ó ṣẹlẹ̀ sí ọ kò sẹ́ni tó mọ̀ tọ́ba ṣẹlẹ̀ tán láàmú pé ah àsìjọ́ jókòó ni ah, ah kò sáàmì rẹ dandan ni kámi ọwọ́ àkéèyàn tó kú àbí dandan ni kámi ọwọ́ àkéèyàn tó lówó dandan ni kámi ọwọ́ àkéèyàn tó tóṣì rárá ọlọ́ọ̀nì kan lọ́mọ tí ọmọ ṣẹlẹ̀ ìyẹn ọmọ torí ẹ̀ sẹ́ni tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la á máa ṣètò á máa ṣe lànà kan kalẹ̀ wípé lẹ́yìn ọdún mẹ́wàá tó ṣe báyìí lẹ́yìn ọdún àmọ́ àmọ́ bá ṣẹ́jú mẹ́wàá òun ní débà aláyé tó o àìwá máa tí ó kò túmọ̀ sí pé ká káwọ́ lẹ́rán ká má ṣe kankan máa o á máa ṣe ilé ayé bígbà tá à ní kú má sì máa palẹ̀ de kú bígbà tó ṣe pà ní dọ̀là tó ìdí inú táwọn mùsùlùmí àwọn mùsùlùmí sọ pé tó bá yẹ pé gbẹngàn àgbẹ̀ àmọ́ bá dé nìsín tí igi kan sì ń bẹ lọ́dọ̀ yín tó fẹ́ gbìn kórìpò ń lọ igi yẹn kó tó di pòǹkù lọ́n ti pé gbẹngàn àgbẹ̀ àmọ́ ló di torí pé táwọn kan ọba ṣe bẹ́ẹ̀ kí làwọn ọba bá torí táwọn kan ṣe làwọn ń jẹ torí ẹ̀ má ti torí pé kú ń bẹ́ẹ̀ má ti torí pé òsì máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la kọ́ wa jẹ́ nìkan tí ó jẹ́ negative nínú ìgbésí ayé wàá gbìyànjú láti ṣe tí ó mú lọ síwájú bọ́ mi yàn nínú ìgbésí ayé tó ń túpọ̀ ọmọ kó lè kú àtẹnìtà torí pé ètò ṣe tó ṣe tó ṣe tó ṣe dáadáa náà àwọn náà ní òkunra wọn ní òkunra wọn ní òkunra wọn tó fi ra àlùjánnà wọ̀ tẹ́lẹ̀ ìjẹba ẹlẹ́kẹta wala ya'lamu mata ya'til mataru

ọba tó sì ṣe pé ó lè mú kójò oṣù dẹ́dẹ́dẹ́ gbígbà tó ṣe pé tí òjò yìí bá bẹ́ẹ̀lẹ̀ tí ó sì ní kàn ìkan kan omi kan torí pé nítorí bá wù ló máa ń ṣe ọlọ́run ọba nìkan ló lè léyìí kò sẹ́ni tó mọ̀gbà tó jọ ọ̀rọ̀ àfi bá a ṣe rí láwùjọ yóò bà táwọn gbàgbọ́ pé àwọn bàbá kan wà àwọn màmá kan wà tó lè ti òjò àfi bí ìgbà tó ṣe pé wọ́n ní ẹnu ẹnu ẹnu asọrọ rẹ ń yara yàrá ọkàn sílẹ̀ ni máa dà ọ̀dọ̀ ó tó tètè fi ta wọn ṣe àwọn ṣíojú òkè ẹni nínú táǹkì ni lọ pé gba àwọn ti fún àwọn lówó àwọn ti tì í kófòrò ti pọ̀jù láwùjọ Yorùbá yìí àìgbọ́lọ́ngbọ́ ti láwùjọ ṣé ẹnìkan wà tó rí tiẹ̀ pé tó gba gbogbo orú rọ̀ ń ti dàrú orí rẹ̀ sì dorí kodò ẹsẹ̀ lọ́kọ́ sókè orí rẹ̀ ń ụjọba ńlẹ̀ ṣé nínú ìjọba ọlọ́run yìí ẹnìkan wà tó lè sí òjò tó lè ti òjò ṣé ẹnìkan wà tó gbọ́n torí rẹ̀ sì pé tó gba gbogbo orú rọ̀ nígbà tó jẹ́ pé kò sí ni tí bá wà gbogbo ráyè wo èèyàn àtijọ́ tó jò ti rọ̀ àwọn tí máa bá yín sikún ó sì kókójú ọrọ̀ kárò tu gbogbo èèyàn èyí tó sì tó tó tó tó kólé tó kó gbogbo dúkìá lọ kó lọ tì ń bẹ abẹ́ ni kó tì ń bẹ kí kálukú lè sinmi ọlọ́run bá nìkan ló mọ̀gbà tí ọrọ̀ jù ọlọ́run bá tó lè ọlọ́ràá alẹ̀ tí ò ní rọ̀jò tí ó sì lọ rọ̀jò Sahara yóò fi àwọn ẹni tí ń sìn sílẹ̀ tí wọ́n sì ń fojoojúmọ́ ṣe sọ̀látù listisqa pé wọ́n lọ́n dákun rọ̀jò fún wa sọ̀látù rọ̀jò fún wa kò sì ní rọ̀jò fún wa yóò sì máa rọ̀ sáàrin àwọn ọ̀daràn tí ń sẹ́lọ̀n ní gbangba gbangba. so ọlọ́run tó lè rọ̀jò nígbàkigbà láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan ọba tó ṣe pé kò bùkátà kẹ́sì òjò ọwọ́ àkótó rọ̀jò ọba tí ó sì mú kẹsùn òjò ọwà kọ má rọ̀jò ṣùgbọ́n ọba náà ni máa ṣe gbogbo ẹ̀ ọba tí ò ní ti torí pé àwọn kan ń gbanu wọ́n ń bú èébú ikú tó ti dé o kò ní já ró nílò ẹyọ bò ní jẹ máa lọ o kò ní ti torí rẹ̀ má rọ̀jò ó tún rọ̀jò yóò fi sìn wọ́n lẹ́nu kò sì ní ti torí pé àwọn kan wọ́n gbọ́wọ́ sókè wọ́n ń bẹ́ wọn wọ́n lọ́ọ̀dà kùn rọ̀jò fún wa má jẹ́ kí àìsómi ọ̀pá wa ó sì lè má rọ̀jò fún wa wọn á ní ẹ kìíní kan evaporation tóorùn bá pa omi òkun àti omi odò gbogbo ẹwà adé ìsín omi ọmọ agbéra lọ sókè ọmọ agbéra lọ sókè ńgbà bá dókè atẹ́gùn ọmọ wa tì atẹ́gùn ọmọ tì yóò fi ti lọ sáyè tó tutù ńgbà bá dáyè tó tutù yóò máa kọlura wọn yóò wá di àrọ sàn tára bá sàn yóò máa dalẹ̀ bí ice block ńgbà tí ice tó bá di pé ìrọ̀ eh, lásán ṣé gbogbo eléyìí ọlọ́nkọ́. àwọn geography kọsọlọ gbogbo ẹ iṣẹ́ nature náà nature asan lásán òun náà ló mú kí òòrùn ọpa òòrùn tí nature dá abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ omi tí nature dá abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ọwọ́ di èéfín omi tí nature dá èéfín omi tí nature dá ọwọ́ adatẹ́kùn tí nature dá wọ́n á gbé lọ sánmà tí nature dá wọ́n gbàgbé ọlọ́run nasallaha fanasiyahu wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run gbàgbé wọn èwo ló burú ṣé kí wọ́n gbàgbé ọlọ́run àbí kọ́ lọ́wọ́ gbàgbé rẹ̀ à ẹni tó lọ́n bá gbàgbé tiẹ̀ gbà á torí ẹ̀ ká sọ́ra gbogbo àwọn fọ́múlà àárọ̀ kan tí wọ́n máa sọ fọ́ọ̀mù máa ń sùkú àwọn tí wọ́n gbogbo ẹ̀ náà òyìnbó bó ṣe pé wá fún wọn náà ni òyìnbó náà dìdìrìn bó náà ṣe ń sọ náà ni òun òkúkú gbọ́ lọ́ngbọ́ tẹ́lẹ̀ náà gbọ́ lọ́ngbọ́ wọ́n wá fẹ́ jáwọ́ náà wọ́n fẹ́ jọ́ lẹ́nu ìgbàgbọ́ kó má bàa gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo ẹ̀ náà wọ́n máa sọ fún wa pé don't deceive yourself with those people who are who are following religions mm? they don't know anything ah, ah. ẹ gbọ́ dídì rìn màálù tí ọmọ kankan ó tún láwọn ẹni tó mọ̀ ń patọ́ lọ ní ọmọ anything àwọn ń wọ́nà láti jáwọn èèyàn lájàtán kúrò lọ́wọ́ ẹ̀sìn nígbàjọ́ pé nature lọ́dá bàbá àtìyá rẹ̀ nature wa dùn náà ọwọ́ ń ṣiṣẹ́ sí nature kí nature lè bá fi sálì jánà kí nature lè bá fi síná. bẹ́ẹ̀ rí nǹkan mẹ́ọ̀ tọ̀ torí ẹ̀ ọjọ́ bó ṣe jẹ́. wala tadri nafsun bi ayyi ardin tamut illa Allah ẹlẹ́kẹrin nù kò sẹ́ni kan tó mọ̀ lójú òun kù sí ọlọ́run bá nìkan lọ́mọ ibi tí kálukú kù sí bóyá èèyàn sì mọ ibi kù sí. ẹrẹ lómi ti gbẹ́lẹ̀ lẹ̀ nínú agboolé rẹ̀ ilẹ̀ tó yẹ kó wọ́n kọ́ yàrá sí yàrá sí ó kéré lágboolé àwọn ọmọ ń kan ti gbẹ́lẹ̀ kan bí yàrá kan lẹ̀ fún ìwọ ni sọ sínú yàrá kan wọ́n á sùn wọ́n á lọ gbé pósí wa wọ́n sọ ọbẹ̀ kálukú tó bá ní nǹkan kan tó fẹ́ bùn tí wọ́n máa lọ máa dà á tí wọ́n tún wá mú kọ́kọ́rọ́ wọ́n fi tẹ wọ́n fàgádágodo tì í wọ́n wàá sọ kọ́kọ́rọ́ sínú rẹ̀ pé tọ̀ bí bàbá bá fẹ́ jáde tọ̀ àbọ̀ fẹ́ jáde yàgbẹ́ o kọ́kọ́rọ́ nìkan máa síra rẹ̀ lọ́hùn ẹ̀rí nǹkan mẹ́ irọ́ lásán tọ̀ nígbà tí ọgbẹ́lẹ̀ kalẹ̀ ìwọ́n ń bẹ ní ẹ̀wájú pé Ògbómọ̀ṣọ́ ń bí ó sì gbẹ́lẹ̀ kalẹ̀ pé tọ́ ọ bá po ni kó ń sin ọ́ sí o lọ́lọ́run bá sọ pé tọ̀ ìwọ ibi tó kù sí o àbí òye ọ Casablanca ni. Casablanca ní Morocco lọ lọ́lọ́nkọ́ pé kù sí wọn á ní ah, ilẹ̀ tí wọ́n ti wá gbé ẹlẹ́ ńkọ́ wọ́n tún kó sínú ìnáwó òfò tí ìsara rẹ̀ owó tó yẹ káwọn ọmọ máa fi jẹun tó yẹ kó kún fáwọn ọmọ wọ́n tún máa fi sanwó bàálù tí ó rù wá ẹ̀mẹ́yẹ yẹn ló kú sí London báyẹn kí wọ́n tún ná owó tí èsè millions láti gbé wálé. sọ gbogbo eléyìí lórí kíni nígbà tó yẹ kó tó bá wálé ní òtò rálì jẹ́nà ibi tó kú sí nǹkan dáa kí lọ́wọ́ wá lọ bẹ̀ láàyè ọlọ́run bá nìkan lọ́mọ ibi tí kálukú kù sí. èèyàn máa wà tó ṣe pé kò tí kò tí kò tí ẹ̀ ronú rí láyè rẹ̀ láti jáde kúrò láhìrì wọn. níkàrí tí nǹkan kan sọ sí lọ́kàn pé ó fẹ́ dé ìjọba mẹ́rin náà bá ti gbókọ ah, ah, bójú bòrà pé kí lọ́ọ́ fẹ́ lọ ní mo ní nǹkan kan ṣe lọ ah, ẹ lọ́ọ̀bì kan rí bàbá yìí tẹ́lẹ̀ pé à ń dé bójú bòrà gbogbo ọmọ gbogbo ara lé ọmọ pé à epo lè dé gbogbo kọ̀ọ̀lù tó láwọn lọ àgbọ́rì. tí bàbá máa débẹ̀ kálukú ọmọ ní gbádùn ibẹ̀ lọ́lọ́nkọ́ kú tiẹ̀ sí nẹ́ẹ̀bà rí tọ́ lọ nẹ́ẹ̀bà ní gbúrò mọ́ ah, bàbá wa kan ń lọ bùdùnbọ̀ ah, ó ti kú ó ti kú jọ́ kẹta tó dé náà ló kú ẹ́ <laughs> àti kádàrá ló ti lọ rẹ̀ ẹlòmíì ẹ rí bóyá ọmọ afẹ ni ìwà lọ gbẹlú kan wọn pè ní kútúwẹ́ńjì ní ilẹ̀ tápà àwọn ọmọ àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ àbúrò kankan táwọn wà nílé nífẹ̀ẹ́ lọ àwọn ọmọ ẹgbẹ́ bàbá wa kan wọ́n ní wọ́n wà ń kútu wẹ́ńjì wọ́n ní wọ́n wà ń kútu wẹ́ńjì tọ̀ bàbá yìí tọ́ba bá sọ̀rọ̀ pé à àwọn èèyàn ń béèrè yín lè ẹjọ́ ojú sí wọn kó sẹ̀kẹ́ gbé ilé kíni gbẹ́gbẹ́gbẹ́ ibi tá a wáyé ti dá ọlọ́run sì kọ́ pé lé ní òkùsì yọba gbọ́ kálọ̀ wọlé náà jọba ti sọ̀kalẹ̀ báyìí ni ọba kú tọ́lọ́ lọ́n ti kọ́ pé ibi tí ó kù sí tiẹ̀ ibi tọ́lọ́n bá bá kọ́ pé kálukú ó kù sí ni ó kù sí ẹni tọ́lọ́n bá kọ́ pé ẹnu kìnìún ni ó sí kìnìún kọ́ sí ni ó nínú ilẹ̀ kan tó jẹ́ pé kò débẹ̀ bóyá ní Siberia wàláì tí ọba débẹ̀ kò ní kú bàálù ọkàn já ni kó tó délẹ̀ ní otu mẹ́mi lọ yọkàn bọ́ sọ́wọ́ kìnìún kan ní wọ́n á ah, ẹ̀bùn láti sánmà <laughs> náà kìí ṣe kìí ṣe ẹ̀bùn láti sánmà ní ọlọ́run kọ́ pé ibi tí òun kù sínú torí ẹnìkan kan ọmọ ibi tí ó kù sí o hẹ́n á ń ṣépè fẹ́nìkan ikú ò ní síbi tá a sọ rẹ̀ wà bọ́lọ̀n bá kọ pé ibi tí bàtà rẹ̀ ò gan ló kù sí so ibi tó kù sí náà lọ ń lọ so ọ̀rọ̀ pé báyà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣépè fún ọ̀sẹ̀lẹ̀ tó rẹ̀ ń ti ń ṣépè ń gabolo náà mà tó wọn kù sí báyà mi tó náà kù sí kò ní rẹ́ni gbé sí so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀nà ọba nìkan lọ́mọdé ti kálukú kù sí àṣà tí ọ̀wá dáa ni o kéèyàn kú síbi kan kí wọ́n á kí wọ́n máa gbé yín lọ́lé gbogbo ibi tó bá sákùsí kan gbé ọ lọ́lé ìyẹn tó bá rọrùn láti rí ọ ńgbà tó kú tẹnu pé bẹ́ẹ̀ náà tí ó kú nísìsiyìí tí ò ní rọrùn láti ẹni tó já sókun nísìsiyìí bó láàmú wa lọ ó sì ní dandan ká mú bàbá ní dandan àti kẹ́ ẹ mú àsọ́ọ́lẹ̀ àwọn sẹ bó láàmú àwọn akóríbò kún. so eléyìí túmọ̀ sí wípé ká máa sọ pé tó ń bá kú ilé nìkan ọ̀pọ̀lọpọ̀ ni ló kú sílùú kan táwọn ọmọ wa kó sí wàhálà pé bàbá sani káwọn gbé àwọn lọ lé tọ́gbẹ́ wọn máa ń gbé bọ̀ kún tó dé jẹ́bà ọkọ̀ lé lásìdẹ̀ǹtì èèyàn mẹ́rin inú ẹni tuntun gbé bọ̀ náà tún tẹ̀lé ẹ̀dákùn tó rọ lọ ọjọ́ tí wọn náà wọ́n kú wọn gbọ́jọ́ lọ́jọ́ bí yorùbá sì máa sọ ọ́ àmọ́ ọlọ́run kọ́ pé jẹ́bà làwọn kù sí ẹ̀yẹ̀ máa òkú lẹ́gbẹ̀dẹ́ jẹ́bà tẹ́yìn náà oṣù tẹ̀lé òkú ọjọ́ tí wọn náà ti pé àìjáde ńlu òtúmọ̀ sí pé ìlú la gbọ́dọ̀ kù sí o ibi tọ́lọ̀ ń bá kọ pé kálukú kù sí ní okùsù tọ́lọ̀ ń jẹ́ akúsù ibi tọ́ da bẹ́ẹ̀ni ẹ̀ńtọ́lọ̀ ń kọ pé mọ́ṣáláṣí ní okùsù mọ́ṣáláṣí ní okùsù ẹ̀ńtọ́lọ̀ ń sì kọ pé ṣọ́ọ̀ṣì ní okùsù <laughs> ṣọ́ọ̀ṣì lọ onímọ̀ tó gbòǹde ṣọ́ọ̀ṣì ọlọ́ mẹ́jẹ alọ́ ibi tí ọ̀dà ẹ̀hẹ́n bí ẹni tí ọ̀gbá dùn mí. sáfù alákọ̀ọ́kọ́ ni ọwa ọwa ọwa ọwọ agbẹmímì ní ṣọ́ọ̀ṣì wọn á ń béèrè pé bó o ní sọ láti sílà ẹjọ àfìgbà ńlẹ. tọ eléyìí jẹ́ ẹlẹ́kẹrin ọlọ́run bá nìkan sí. wala mata taqumu as-sa'atu illa Allah ẹlẹ́karùn-ún o kò sẹ́ni tó mọ̀gbà al di bá nìkan ẹ àwọn aláìníṣẹ́ àwọn aláìmara wọn pípọ̀ wọ́n ti parọ́ parọ́ parọ́ títí nípa jóò ní gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ń bọ̀ kódà ńbẹ́nu àwọn mùsùlùmí gẹ̀ ń tó ṣe tíra nípa ọjọ́ mélòó ló kù fúnlé ayé tó fi parun gbogbo ọjọ́ ní ti kọjá kò sí nǹkan tó ṣẹlẹ̀ hmm? yasaluka nasu ani saa kul innama ilmuha indallah wa ma yadirika la'alla saacata takunu qariba wọ́n máa bi wa nabi muhammed sallallahu alayhi wa sallam léèrè ìgbà wo ni gbẹ̀ndẹ̀ alkiyama ń bọ̀ sọpọ́dọ̀ ọlọ́run ọba ni máa rẹ̀ wá ta ni ó fi yẹ ọ bóyá gbẹ̀ndẹ̀ alkiyama tiẹ̀ ti súnmọ́ ẹnìkan ọmọgbà ti ń bọ̀ torí ẹ ọlọ́ni inna sa'ata la atiyatun akadu ukhfiha litujza kullu nafsin bima bima tas'a. ọlọ́ni ní gbé dàlùkì á máa ń bọ̀ kódà mo fẹ́ lè gbé pamọ́ níbi tí ọ̀rọ̀ rẹ̀ dé ẹ rí i pé ọ̀pá mẹ́tẹ́bí pọ̀pọ̀lọpọ̀ àwọn òkè káì kódà pé yọ wà ọlọ́run wà torí kọ́nà ò lè san kálukú lẹ́sàn lórí tó gbélé ayé sí tí máa ń bọ̀ rí nínú àwọn olùmọ̀ Islam tí wọ́n wọn jẹ wọ́n sírò sírò rọ́ pípé ọdún báyìí ló ṣé làwọn afẹ́ mọ́ a sì tún ti rí nínú àwọn ẹni tó yẹ pé wọ́n ń ṣẹ̀sìn eh, ẹ̀sìn alágbélébùú yìí tó gbogbo ọdọọdún làwọn máa ń pé eh, ọdún kan ní alẹ́ ayé ó parun torí pé wọ́n fẹ́ fi tajà ni kọjá àwọn olè tà àìmọye irú wọn ló ti parọ́ bẹ́ẹ̀ nàìjíríà yìí rí ìgbéjọba ìnílẹ̀ ayé ó parun tí ọmọ pélé àwọn ní torí pé tásìkò ilé ayé ọba ti tó bó ni wọ́n ṣe mà tó bá ti fẹ́ kóyàn jọ nílé ẹ̀sìn wọn wọ́n wá irọ́ ńlá kan gbé kalẹ̀ wọ́n lè pa àwọn èèyàn ńlá ló kú nàìjíríà lọ́dún yìí wọ́n lè pé gómìnà mẹ́rin ni ó kọ́dún tó tán wọ́n parọ́ ọrú rẹ̀ wọn ò kú o wọn ò kú torí wọ́n lè pé gómìnà kan bàálù rẹ̀ já wọ́n wá ló kú mẹ́ta ẹ̀wúrọ̀ burúkú so nítorí di eléyìí àwọn fẹ́ràn gbogbo oru rọ́bà gẹ̀ẹ́sì tuntun torí bọba si máa rọ́pa sí bẹ́ẹ̀ lọ́gbòye irú wọn náà ní ọ̀kan nú irú wọn náà lamẹ́ríkà ló ṣèṣì rò pé ayé ọ̀parẹ́ ń gbà báyìí déètì wọn adé mímí kàn mí wọn á lọ bá wọn ti fi hàn wọn fi ah ọta ni àga tó wà ní ṣọ́ọ̀ṣì ń lọ bíi fifty kì í wá rí kọ́sítọ́mà tó mẹ́rin ọwọ́ afẹ́ wá bó lòun ṣe gbajúmọ̀ láyé bí wọ́n bá gba tó nílùú wọ́n lè gba tèèyàn láyè àṣìgbà tí ń ṣe kútúbà déètì ìgbà táyọ̀ parẹ́ o èèyàn mẹ́rin ló jókòó wájú ẹ̀ ìwé ìròyìn wa gbé wípé e. pásítọ̀ báyìí o lamẹ́ríkà ọ̀sọ̀ pé báyìí o láyé máa parun o ẹ kú ojú lọ́nà tó a sì ń àwọn kéde kí gbogbo yẹn àwọn èèyàn púpọ̀ náà fẹ́ kéde pé kí ni òpùrọ̀ burúkú òpùrọ̀ máa lù pọ́lọ̀ fẹ́ òpùrọ̀ máa lù náà ni tọjọ́ yẹn gbogbo gbogbo ayé ti ń pé nígbà gbogbo ayé ò níṣẹ́ torí pé tí gbogbo ayé bá níṣẹ́ ni ẹnìkan ọmọjọ́ yìí kí á ní tẹ́fẹ́ máa dára yín láàmú sí gbogbo àwọn ìròyìn wa lọ pé síwájú ẹni tí ó tẹ́lẹ̀ pé kí ni kọ́mẹ́ǹtì yín ọjọ́ yìí pé o ayé ọ̀parun ó ní no nítorí ṣẹlẹ̀ ńbẹ̀ ni miscalculation àwọn sì ìṣirò yẹn ṣe ni ok what is your new date ó tún fún wa new date òun náà ti kọjá nígbà tó yẹ pé irọ́ náà ni wọn ò tiẹ̀ sòkò lọ sọ́dọ̀ rẹ̀ mọ́ irọ́ lásán. ọlọ́run bá nìkan lọ́mọgbà tí ilé ayé parí ẹnìkan ọmọ. hadith tún wá látọ̀dọ̀ ya ńlá wa aisha radiyallahu anha hadith alákọ̀ọ́kọ́ ìwà nù sahih bukhari ètò àkàtà hadith wá látọ̀dọ̀ aisha radiyallahu anha eléyìí tí imaam muslim tó gbé jáde nínú tírà tiẹ̀ aisha ni man za'ama anna rasulallahi sallallahu alayhi wa sallam yukhbiru bima yakunu fi ghadin faqad a'zama ala allahi ẹnikẹ́ni tó bá parọ́ fún ọ pànàbí sallallahu alayhi wa sallam a máa fúnni nírò nípa tí ó ṣẹlẹ̀ lọ́la onítàn ti parọ́ ńlá mọ́lọ́ ẹnikẹ́ni tó bá fi lè sọ fún ọ tó purọ́ sọ fún ọ pànàbí máa fúnni níròyìn tí ó ṣẹlẹ̀ lọ́la lọ́mọ dájú pé onítàn ti parọ́ ńlá mọ́lọ́ wallahu yaqul nígbà tó lọ́wọ́ bá ń sọ yìí pé qul la ya'lamu man fi as-samawati wal ardi al sọ fún wa pé gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ nù sánmà gbogbo ẹni tí ń bẹ ńlẹ̀ kò sẹ́ni tó máa ń tọ́pọ̀ amọ́ nù àfọlọ́ bí wàhálà nàbì sallallahu alaihi wasallam ti ṣe wá máa ń tọ́pọ̀ amọ́ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọlọ́run bá nìkan olónímọ̀ nípa ń tọ́pọ̀ amọ́ ó nìkan ń sì ní ọ̀nà tá a lè bá dèjì mímọ́ ń tọ́pọ̀ amọ́ wà lọ́dọ̀ rẹ̀ kìí sì jẹ́ kí ìmà nípa ọ̀nà tá a bá dèjì tá a fi máa ń tọ́pọ̀ amọ́ yìí kọ́ wà ní pàpẹ́ ẹnìkan kán torí pọ́wọ́ rẹ̀ nìkan lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ ó lè ṣe àfihàn tọpamọ́ sí ó lè fi tọpamọ́ hàn tó bá wù ọlọ́run ẹni tó bá sì wù ọlọ́run ọlọ́run gbé pamọ́ sí kò ní rí ṣùgbọ́n lọ́wọ́ ọba kìí gbé hàn nìkan kán nínú àwọn ẹ̀dá rẹ̀ àyàfà àwọn aránṣẹ́ rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ nìkan. lọ́lọ́wọ́n bá máa gbé ntọ́pamọ́ hàn lódì wọn bá bá ṣe wù kése gbogbo ntọ́pamọ́ ọlọ́wọ́n bá sọ wípé wa ma kana Allahu liyutli'akum 'ala al-ghayb walakin Allaha yajtabi min rusulihi man yasha ọlọ́wọ́n bá jẹ́ni tí ó mú yín máa rí ntọ́pamọ́ ọlọ́wọ́n bá jẹ́ni tí ó mú yín máa rí ntọ́pamọ́ ṣùgbọ́n ń tó bá fẹ́ nínú àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wàá fi tó bá wù mọ́ àwọn nínú tó ẹni tó bá tún wù nínú àwọn ìránṣẹ́ nínú àwọn òjíṣẹ́ mi ni ó ṣẹ̀ṣà tí ó fi hàn òjíṣẹ́ tá à ń sọ bí kì í ṣe àwọn kan tó ń sọ pọ́lọ́ sọ ànábì sọ fa pé ẹni tó lọ kọ́ kí ó òjíṣẹ́ tá à ní wọ́n tá ń ràn ẹ̀hẹ́n òjíṣẹ́ tá à ń sọ ilẹ̀ ń tọ́lọ́ ọ̀rán mẹ́lẹ́kà sí tó sì jẹ́ pópin wọn ní ta ni. anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí náà kò sẹ́nìkan ní ìsìn tí ó pera rẹ̀ lójúṣe ọlọ́run tí wọn ò ní pẹ́nu rẹ̀ rùn kó tó panu mọ́. wa sọ pé ẹ ìgbà tí wọn náà ti ń sọ fún àwọn èèyàn kọ́ lọ́n sọ báyìí sọ báyìí wọn náà ń jí sí ọlọ́run kúkúrú òjíṣẹ́ ọlọ́run àà èso òjíṣẹ́ wọ́n wá ń yìn yín ẹjọ́ irọ́ burúkú ni ẹ o torí pé ọlọ́run rán màlẹ́kà sí ọ torí màlẹ́kà ọlọ́run rán sí wa torí àwọn ẹni tí wọ́n fẹ́ máa parọ́ fáwọn èèyàn fáwọn máa ń tọ́ pamọ́ pé ńgbà tó lọ́n ti sọ pé wa ma kana Allahu liyutla'akum 'ala al-ghayb walakin walakin Allaha yajtabi min rusulihi man yasha gbígbà àwọn tó bá wù nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ìní máa fi ìmọ̀ àkọ́kọ́ hàn àwọn náà kó òjíṣẹ́ ọlọ́run làwọn náà láti sọ pé rúṣùlù yìí rúṣùlù rọ̀ṣùlù yìí ká má máa túmọ̀ rẹ̀ ọlọ a máa túmọ̀ rẹ̀ ní kíni ìránṣẹ́ ọlọ torí túmọ̀ rẹ̀ gángan lédè Lárúbá lédè Yorùbá rasul ẹni tá a ránṣẹ́ níbo lọ́lọ́run ti wá rán wọn ṣe tó dá agbójì Ọlọ́run gbogbo ẹ lè dàrú mẹ́ntì ah, gbogbo ìtàn sọ fún wa Ọlọ́run tó ń torí ìtumọ̀ yún ìtumọ̀ iṣẹ́ tọ́lọ̀ ń gbé fún wa nù torí pé ńgbà tó rán wọn ṣẹ́ ni wọ́n ń jíṣẹ́ rẹ̀ àbí òye wa ìgbà tí wọ́n wá pé òjíṣẹ́ ọlọ́run ni wọ́ ìgbà wo lọ́lọ́run rán wọ́n ṣẹ́ torí rẹ̀ ká máa túmọ̀ rẹ̀ pé ìránṣẹ́ ọlọ́run pé Rasulullah ìránṣẹ́ ọlọ́run tòun ni ó sì fi hàn pé àyè wọn ga torí ẹni tọ́lọ́run ránṣẹ́ ọ̀gá púpọ̀. ìgbà tó ti jẹ́ pé dè dàrú mọ́ wọn lójú nìsín pé òjíṣẹ́ lòun náà wò pé ah wọ́n jíṣẹ́ àwọn náà ń jíṣẹ́ ìjọba jó jíṣẹ́ àjẹpọ̀ àwọn náà ń kọ́ la ah, ah ìránṣẹ́ làwọn tá lọ́ràn wọ́n àti pera mi ní ìránṣẹ́ ọlọ́run ń bùkátà kí n sọ ẹni tí ọlọ́run rán sí mi pé kí n lọ jẹ́ ẹni tí ó jíṣẹ́ òun. how come pé olúwa sọ sí mi lọ́kàn ni àìrọ́ ni o pé kí n lọ sọ fún mi àìrọ́ ni irọ́ ni ọ̀ ń parọ́ tó o bá sì tún tún wí àròṣe. ẹ rí i pé àwọn tí èsè mùsùlùmí ti wọn à àwọn kí ni wọ́n pè wọ́n ẹ́ àwọn prophet wọ́n pọ̀ nù ẹ máa rí lórí títì lórí títì gbogbo kálukú ọkùnrin kan àti obìnrin kan sì gbẹnu súra wọn lẹ́nu pé àwọn prophet àti prophetess prophet pro, prophetẹ irọ́ lásán ṣé gbà tó lọ́wọ́ wá rí yàn àwọn aláìlórí lọ́wọ́ yẹn lọ́wọ́ wá ràn èyí omi bọ́ wò ìyí ọpin náà òun náà rí bó ṣe lóun ó rì ẹ̀yin wa lọ lọ́wọ́ ọ̀ràn sáyé irọ́ ń parọ́ fún ọ. àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n tọ̀ torí ẹ̀ ẹni tó bá wọ ọlọ́run nínú àwọn aránṣẹ́ rẹ̀ ló máa ń fi ìmọ̀ yẹn yé yìí sì ṣe ti gbogbo nǹkan tó bá tún wù ní. ọlọ́run tó sọ pé alimul ghaybi fala yudhiru ala ghaybihi ahada illa man irtada min rasulin. tọ nínú àyà yìí àti àwọn ẹ̀rí tá a ti mú fi ìmà nípa àmà kọ̀kọ̀ ó fi ti ara rẹ̀ nìkan ọlẹ́lòmí ò sí tó nímà nípa àkọ́kọ́ èyí tó bá wù òun nínú màtọ́ pamọ́ òun fi mẹni tó bá wù òun nínú àwọn aránṣẹ́ òun torí náà ẹnikẹ́ni tó bá sọ yìí ojú ọ̀rọ̀ lọ́la ó sì dájú pé ọ̀rọ̀ lọ́la alimami Qurtubi ni fahuwa káfíìr ó di kèfèrí nítorí pé ọlọ́run ló nìkan ló máa ń tọ́pa mọ́ ẹnìkan kan mi ò sì tọ́ máa ń tọ́pa mọ́ àfi ọlọ́run ó wá sọ pé kò lè yẹ kójú ọ̀rọ̀ lọ́la ó ti fẹ́ kan di kí ni káfíìr. èèyàn jẹ́ báwọn. tọ́ ẹ̀yin náà rí àwọn tí máa ń ka ìròyìn pé òjò ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bẹ òyìnbó. kéèsì kan wọ́n sọ nínú ìròyìn nípa obìnrin kan ó lọ London ó ti wá gbọ́ lánàá nínú ìròyìn tí wọ́n kà pé o. òjò onírọ̀lọ́la ní London yọkàn sùn ni kò ní rọ̀ a lójú táwí bá bẹ́ẹ̀lẹ̀ arábìnrin sì gbé àwọn fáìlì rẹ̀ lọ́wọ́ kò kí bọnú ọ̀rá nígbà tí wọ́n ti lójú òní rọ̀ gbogbo fáìlì bá bàjẹ́ wọ́n á ẹni tó ka níwùsì yẹn gbogbo lọ kóòtù ẹ̀ẹ́sẹ̀ báwọn ẹni rọ̀ jù àwọn ẹni èrò ẹ lójú òní rọ ó sì rọ <laughs> ẹ gbọ́ ọ̀rọ̀ kèfèrí nígbà pé kóòtù náà gbogbo ẹ màzálà náà ni gbogbo eré náà ẹ̀rọ náà tún gbọ́rú kéèsì because wọ́n sọ pé ojú òní rọ ó sì rọ wọ́n ti gbogbo fáìlì mi hmm? tó bá jẹ́ pé ni tó lójú ọ̀rọ̀ yìí ó láwọn ọ̀sàdédé sọ bẹ́ẹ̀ o àwọn àmì táwọn rí scientifically làwọn fi sọ bẹ́ẹ̀ wọ́n ní káfíìn bẹ́ẹ̀ ni Imam Qurtubi ń sọ ń bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀jì wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá sọ pé òun máa ti ń bẹ́ẹ̀ náà pò bí fahuwa káfíìn kèfèrí lọ́nà a sì ti rí kèése pọ̀ ọ̀kọ̀ kan sọ pé ọkùnrin ni àbóbìnrin kìí sọ wọ́pọ̀ kan sọ pọ́kàn ní àbí méjì mo rò pé ti ma ìtumọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ wọ́n. ok kò tí ẹ kò tí ẹ sójú abẹ́ ń kó ní ẹ ọmọ yẹn olówó ni ọ jẹ ẹ ó ṣeéṣe kọjú olówó ó sì ṣeéṣe kọjú èèyàn pàtàkì ó sì ṣeéṣe kọjú ọmọ olókìkí ó sì ṣeéṣe sẹ́mi pé kò sọ pé wọ́n lò di káfíà. ẹni tó bá sọ pé ìràwọ̀ tó yọ yìí o òjò ọ̀rọ̀ náà ni ó ń tì náà di kíni ó di káfíìr subahánàlá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àti kí n sọ̀rọ̀ àwọn. torí ẹ lọ́lọ́run bá sọ pé asbaha min ibadi mu'minun bi wa kafirun bil kawakib ẹni tó bá sọ pé ojú tọrọ yìí ìràwọ̀ báyìí ńlọ́rọ̀ fún wa olúwa ẹ̀dì kèfèrí ẹ̀mí tó wá sọ kọ́nà ńlọ́rọ̀ fún wa ó ní mùsùlùmí. bákan náà al-Imam Ibn al-Arabi wọ́n ní tí mẹ́díkù dọ́kítọ̀ bá sọ pé tí orí ọmú obìnrin tí orí ọmú rẹ̀ ọ̀tún tó bá yẹ kó ń lo dúdú nígbà tóbìnrin lóyún wọ́n á rí i pé orí ọmú ẹnu ọmú rẹ̀ tọ̀tún òun ló dúdú wọ́n ní tọba tọba sọ yìí pé tí ó bá jẹ́ pé ẹnu ọmú rẹ̀ ọ̀tún ló dúdú àjẹpọkùnrin lọmọ tí ń bẹ nú ẹ ẹsẹmẹsì láyé jọ ọnà tọba sọ yìí pé tọba yìí pé ẹnu ọmú rẹ̀ òsì ńlọba dúdú àjẹpọbìnrin lọmọ tí ń bẹ nú rẹ̀ wọ́n ní tó náà bá sọ bẹ́ẹ̀ wọ́n ló náà di káfíìr Ibn al-Arabi ló ń sọ bẹ́ẹ̀ o tọ eléyìí tó máa ń sọkọ lọ máa wo orí ọmú ìyàwó rẹ pé kó fi máa wọ ọmọ irú ọmọ wo ló lè bí torí tí wọn náà bá síbẹ̀ tó gbà gbọ́ sáfùkàn náà lè tó sí o. tọ wọn ní tó bá jẹ́ pé mẹdíkù dókítà sọ pé obìnrin yẹn nígbà tó lóyún tó bá rí pé ẹ̀gbẹ́ ọ̀tún òun ni ló máa ń wúwo ju ẹ̀gbẹ́ òsì lọ àjẹpọ̀ obìnrin lọ́mọ tó lóyún ẹnìpọ̀ obìnrin máa wúwo tọ wọn ní tó bá sọ yìí pé ẹ gbogbo ohun tó ń wí yìí o ìgbà tó yẹ pé àṣà táwọn ti jogún bá ní sọ wọn nígbà náà là ní ipò di kẹfẹrí ń tẹ a sì ní pẹ̀npọ̀kì fún àwọn ìyá ńlá wa wọn ti rí i pé tí orí ọmú tó bá pàgbọ́n ọ̀tún lọ́ba dúdú nígbà tó obìnrin lóyún ọkùnrin ni ọkùnrin lọ́mọ máa ń jẹ́ àdẹ̀tẹ̀ wọ́n sì rí i pé tí ẹ̀gbẹ́ ọ̀tún bá ń wúwo àjẹ́ pé obìnrin ni wọ́n ní tó bá sọ bẹ́ẹ̀ lànà pé ń ẹni tó bá sọ pé kò sí náà ni màá mékì ẹ̀ màá mékì ẹ̀ lọ́dún tí ń bọ̀ ó di káàfì wọ́n mékì <laughs> so tó bá mékì rẹ̀ ń kọ́ tọ́ bákan náà ẹni tó máa ń kó ń sọ fún wa nípa tí ó ṣẹlẹ̀ lọ́la àbọ̀túnla kìnnìkan ọ̀kàfẹ́ ọ̀dà ẹni tó wá sọ pé òye oòrùn ìràwọ̀ òbò ńkọ́ òye oòrùn ìràwọ̀ òbò wọ́n ní àwọn olùmọ̀ àwọn wọ́n sọ pé á fìyà jẹ ni àmọ́ àní tìmálé á fìyà jẹ àní tìmálé wọ́n ní kí ló táwa ní pé ń kẹfẹ rí wọ́n nítorí pé apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé nǹkan kan ní tó ẹ pé a lè ṣèṣirò mà wípé ìjọ tí òòrùn fi ń yí lára ara rẹ̀ ìyẹjọ́ tí òṣùpá fi ń lọ lára òòrùn ó níjọ́ kan tí wọ́n pàdé so wọ́n ní látàrí eléyìí là á ṣe pé ń kèfèrí kí ẹ bọ́lá ń sọ pé wal-qamara qaddarnahu manazil òṣùpá á ṣe ibùsọ̀ ibùsọ̀ ibùsọ̀ fún ó níye ìgbà tí ó dé tí ó rìn tí ó fi dé ibùsọ̀ tó àti òòrùn tó ń fi wà lórí ìlà kan náà àmọ́ kí ló dé tá a fi wá fìyà jẹ wọ́n ní tó fà pé àwọn ẹni tó ń sọ pé ìgbà báyìí iná làní róye òrùn wọ́n ní wọ́n máa kó méjì sáwọn aláìmọ̀kan lọ́kàn àwọn òní máa bóòlù eléyìí ṣe tọ́ táwọn eléyìí ọ̀tọ́ àbí ẹ̀kọ́ ni tó bóòlù eléyìí ṣe ọ̀dà ní bá tìǹà má sínà káwọn èèyàn máa èèyàn má iná bẹ́ẹ̀ náà ni lábẹ́ ẹnìkan ọmọ ń tọpa mẹyì iná làdìsí tó wá nínú sọhíhì ní Imam Muslim látọ̀dọ̀ apá kan nínú àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam ń pa anabi sọ yìí pé man ata arrafan fasa'alahu an shay'in lam tuqbal lahu salatun arba'ina ẹnikẹ́ni tó bá lọ bá oníyàwó kan oníyàwó yìí yòówó lè jẹ́ òun yòówó le yòówó ó lè máa lò tó o bá fi lè lọ bá a lásán ọlọ́run kò ní kò ní gba sọ̀láàtì rẹ ogójì ọjọ́ nítorí pọlọba ogójì ọjọ́ gbogbo sọ̀láàtì tó o bá ṣe ọlọ́run ọba ò ní gbà kò bá jẹ́ pé omi nílò kò bá pé ráwọ̀ ló ń wò àtẹ́lẹwọ́ ló ń wò tẹ̀sùbá ló ń lò alukuraani ló ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnikẹ́ni tó o nínú àwọn èèyàn wọ̀nyí tọlọba tọlọba lórí iṣẹ́ rẹ̀ tí ń ṣe Ọlọ́run ní gbà sọ̀láàtì rẹ̀ fógójì ọjọ́ lónìí ọ̀nà tí wọ́n fi lọ bá wọn pọ̀ kó ṣọ́ra fún gbogbo ẹ̀ àwọn tó ra àwọn ètò lórí rédíò lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ìpè ń ṣe ògùn báyìí ń ṣe ògùn babaláwo ní kíní ni wọ́n lè má pè jáǹgbà míì gbogbo bùkátà yẹn máa gbé bọ̀ gbọ́dọ̀ ń fáwọn ṣe ntí máa ń dọ̀ láàmú àwádìí àdúrà táwọn gbà lọ́dọ̀ àwọn bàbá àwọn àwọn fi wádìí wọn á sọ nọ́mbà àwọn sórí atẹ́gùn wọn á gbà má gba nọ́mbà tí ọ̀dà o ńgbà tó wàá gbà ọ̀ wá pè tó pè hello hello ṣé bàbá báyìí báyìí báyìí ni mò ń pè ó ní bẹ́ẹ̀ ni tí wọ́n ní ọlọ́run fún wọn ní agbára alukuriani pé bẹ́ẹ̀ ni tó o ti àtá àràfẹ́ wọn náà ti lọ bá ọ fóònù lásán ti lọ bá kó o múra sọ láti ogójì ọjọ́ ọlọ́run ní gbà ọ̀nà tó fi lọ bá tiẹ̀ tún yá. sínú pé wọ́n wọkọ̀ irú rẹ̀ sì pọ̀ láyè sí ẹ̀hìn ní mú yọ kan flash kí ni ata ok wọ́n ti ń kanlẹ̀kùn torí kéèyàn lọ sọ́ra rẹ̀ o àwọn tó ń jàǹbé èèyàn ní imá ni wọ́n sọ nínú tura àwọn alkaafi fi fiqhi ahli madinati maliki wọ́n ní nínú àwọn owó tí ẹnu àwọn olùmọ̀ tó kù lórí pé haramu ni òun náà lówó rìbá àti owó tí aṣẹ́wó gbà lórí iṣẹ́ aṣẹ́wó bákan náà owó àbẹ̀tẹ́lẹ̀ owó gbàmígbàmí bákan náà owó tí apòkú gbà lórí pé ọba wa pò kú owó táwọn olórin gbà lórí orin tí wọ́n ń kọ gbogbo owó yẹn haram ni bákan náà owó tí wọ́n gbà lórí iṣẹ́ agbègbà iṣẹ́ agbègbà pa nímọ̀ nípa ntọ́pamọ́ amantinbẹ́nsẹ́mọ́ amantinbẹ́nlẹ̀ bákan náà gbogbo àwọn eléyìí ń bẹ nínú àwọn owó tọ́lọ́mọba sí ilé wọ̀ owó tẹ páǹdì agbègbà àbọ̀ ń yà wò iná ni ẹ wá ṣèṣì ẹ lọ fọmọ fún babaláwo ẹ ṣèṣì ẹ fọmọ fún àlùfáà kí ló yẹ kí ẹ ṣe torí pé owó ti ń pa haramu owó haramu yẹn ni ó fi máa ṣe kí ni ó fi máa bọ́ ọmọ yín lábẹ́ òfin ọlọ́run kó máa ń gán ti di kẹfẹ́rí pẹ̀lú certain step ẹ sì gbọ́dọ̀ fojú lẹ̀kẹ́ lọ fọmọ fún kẹfẹ́rí ẹ lè fọmọ fún àfa kan ó yẹ ń wò ẹ fọmọ fún kinní so àfi kẹ́ ẹ lọ sọ́ra o tẹ́ bá ti máa bẹ́ẹ̀ kẹ́ tètè fa fáìlì yẹn ya ni o kọ́ mọ́ padà lé ni o kọ́ mọ́ padà lé kálukú oṣù mi àti gbọ́ pé ní tí ò gbọ́ rí kọ́ padà lé ìwọ iṣẹ́ wo ló ń ṣe ó àwọn obìnrin ni ha ìwọ ní sí àwọn ọkùnrin ó ní ẹ̀ mọ́ sí àwọn obìnrin èmi àmọ́ bẹ́ẹ̀ yìí náà mọ́ sí àwọn obìnrin èmi ọmọ sí àwọn obìnrin ó ní jálàbí nì ní ókè sí àwọn obìnrin nìyẹn ó ní iṣẹ́ tẹ̀ fi kọ́ wa náà àwùjọ lè là àwọn òkìkọ́ kúkọ́ pẹ́ nìkan káàrí orí gan láyé òpùrọ́ burúkú tọ́ ó ní sí àwọn obìnrin sí o ẹ̀rọ kí wọ́n bá ti wá ọjọ́ ọ̀tà kí lọ́fàá wọ́n yẹ̀ wò hmm, hmm. ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ so ìyàwó wa sá lọ́dọ̀ rẹ̀ wọn á kábọ̀ òun wọ́n náà tíyàwó á kò ní padà tọ́lọ̀ntì ti ṣe tó ti tẹnu ẹ jáde pọ̀ dàrán ni ọ̀ kò ní padà padà à kọ́dọ̀ burú kò sí nǹkan kan dà torí o ẹ kéè sára lómìn wọn ti rán ọmọ wọn síbi tí ẹ sì náà nìyàwó náà ṣe gbẹ̀yìn tẹ bá fọmọ yín fún alùsùnà bọ́mọ bá ń kórìíra súnà tí bá ń kórìíra tí bá ń kó ńgbà bá yá oní ọgbà súnà kọ́ra bó ṣe ń tipátipá tẹ bá sì fọmọ fún bídíà náà tí bá ń kórìíra bídíà tí ń kórìíra bídíà oní ìpè ewé ti pé lára ọ̀sẹ̀ ńkọ́ ewé dọ̀sẹ̀ gbogbo orú nǹkan ni ẹ máa mọ̀ta lẹ́fọ̀mọ̀ fún tọ́ àwọn olùmọ̀sọ yìí pé nǹkan ti wá dàrú o Al-Imam Al-Qurtubi nínú àwọn olùmọ̀tò ti kú ti pẹ́ ni o nínú àwọn olùmọ̀tò ti kú ti pẹ́ ni torí nínú àwọn ulama al-qarn ni láti sixth century ti hijra ni bàbá yìí ti sẹ̀mí ló ti kú so ní ìsìn àti ní fifteenth century ní nǹkan bí ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún làwọn ti lọ bàbá wa ń sọ yìí pé ayé ti dàrú báyìí o tí ẹni tó sẹ̀mí bàbá láyé dàrú àwa ń kọ́ àmì ìdíta lè lò fún wọ́n ní ayé ti dàrú báyìí o nípa báwọn èèyàn ṣe ń lọ sọ́dọ̀ yẹn wò àwọn awòràwọ̀ àwọn alágbègbà pàápàá jùlọ wọ́n ní nílẹ̀ Misra. Al-Imam Al-Qurtubi ń sọ ó ní pàápàá Misra ó ní àwọn tó jó lórí àwọn abẹnugan gbogbo ẹni tó dipò òṣèlú mú sàṣeyàn nínú wọn ni ò ní àwòràwọ̀ kan tí ń lò tó jẹ́ pé yóò máa bá àwòràwọ̀ nípa gbogbo àdáwọ́lé rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ bá débi pé wọ́n tún lówó oṣù tán fún wa iṣẹ́ yìí wá pọ̀ ọ̀pọ̀ débi wípé àwọn olùmọ̀mí gan nípa ẹ̀sìn Islam ọ̀rọ̀ tún dojú sú àwọn náà pé ah tí àwọn èèyàn lè máa lo àwọn awòràwọ̀ báyìí ká sì pé gbogbo wọn ṣìnà gẹ́gẹ́ bí wọn náà ṣe máa wò pé ah, ah ṣẹ̀ṣẹ̀ sọ pé gbogbo àǹtí ń ṣe báyìí ṣìnà wọ́n ṣìnà wọ́n ṣìnà wọ́n ní nǹkan yìí kò gba yìí kan tuntun pa Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá lọ bá wọn lásán lam tuqbal lahu salatun arba'ina layla ọlọ́run ní gba sọ̀láàtì rẹ̀ kán ogójì ọjọ́ yẹn ni kò bá jẹ́ náfìlà kò bá jẹ́ ètò ọjọ́ ràn ọlọ́run ní gbà. kí á làwọ̀ sọ lónìí kí lá sọ lónìí gbogbo àwọn òkú ìdán àwọn awòràwọ̀ alágbègbà ní tó so gbogbo wọn pọ̀ náà ní nǹkan orí ibú yìí páwọn sọ páwọn máa ń tó ṣe kí ni tọpamọ́ irú aburú ńlá tí sì ń bẹ́ẹ̀dì rẹ̀ ẹ̀wọ̀n àwò lẹ́ni tí ń ṣiṣẹ́ ìtìsí pọ̀ tó lónìí lórílẹ̀‐èdè tí wọ́n á mi kódà wọ́n tún officialize ẹ̀ débi pé àwọn náà tún dẹ́gbẹ́ lẹ̀ ẹgbẹ́ àwọn oníyẹ̀wò but wọn ò ní pè báwọn wọn sọ pé ẹgbẹ́ àwọn traditional traditional herbalist wọn tún máa gbé adi kàkà wọn ní Abuja làwọn tún ti lọ jẹ láti ìdí àmúlọ́n wọn ti mú jáde irọ́ ẹ bá tiẹ̀ mú wá láti Congo Brazzaville haramu náà iṣẹ́ wo lẹ́yìn ṣe ó ní iṣẹ́ ń ṣègùn òbílẹ̀ náà ni àti wọ́n fi ké okùn <laughs> àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́ wọ́n fi ké okùn ok ṣé a lè sọ pé lédè kúkúrú ó ń yẹ̀ mm, something like that <laughs> ok something like that ok it is like that. onye yẹ wò ní ọ lédè kukuru ọdaràn wa ni ọ. so nítorí di eléyìí báyìí ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ gan-an túláàsì ló fi dóyìn wò nàìjíríà wa yìí wàá kọ àwọn ọmọ tí ń lọ ilé kí o àwọn ọmọ tí ń lọ ilé kí tó di olùmọ̀fìmọ̀táyé sí ọ̀pọ̀lọpọ̀ wọn ti di àṣebàjẹ́ ńlá. wọ́n di babaláwo nítorí àti ra kéke ó tí ò kún síbí tó ẹ rí nílé yín gan ẹ pọ̀lọpọ̀ di babaláwo àwọn ń jí lọ kí ó láàárọ̀ tòun lọ gba ṣàhádà nítorí ẹ̀ ó wá fẹ́ máa jókòó kalẹ̀ bá mi ẹ bá ń bẹ lọ́ọ̀ ni kí n tún rọ́nà lọ́wájú kí n tẹ̀síwájú nì kí mi lọ yunifásitì kí n lọ kò ní mọ̀ pé páálí ìtúrú ètò ń gbà ò lè gbóǹde bìkan irọ́ lásán paali eh, abẹ́lé tí wọ́n ń gbà kò lè gbé débi kan kí òun wọn kọ náà irọ́ lásán so wọ́n mọ̀ áwò pé pẹ̀lú rẹ̀ òun lè lọ yunifásitì so bá mi ẹ bá ń bẹ lọ́n bá mi ọba sọ pé kí ni ọlọ́run ti gbàdúrà ètò ọkọ náà ti tó àlùbáríkà ló kù bàbá bá jókòó kọ́ ọmọ pọ̀ ọ́dà ni jálàbí àbí wọ́n ti pè ẹnu kọ́ ọmọ wa bọ́ náà ni wọ́n bá di babaláwo wọ́n tẹ̀ ló ń tẹ̀nu. oṣù ajẹ́ pé tọmọ mẹ́wàá bá jáde lé kí ó tipátipá lẹ́sùn rẹ́ nìkan nu wọn tó dúró ti kí òun lódodo mẹ́sàn-án wọn ò di babaláwo náà. àwọn ẹlẹ́rìí tí wọ́n ń lọ tó ń bọ̀ láàrin jà kọ́tájà kò ní ṣọ́ọ̀bù o yọ́n máa lọ yọ́n máa fi yọ́ àwòtẹ́sí bá so yọ ma lọ eh, yakudi ẹ ma ta o ẹ eh, baba baba nura ajẹ wa o baba so that àwọn ìgbà ọgá asa ẹ ṣe ah, ẹ ńgbà tí ọlọ́ngbẹ́bí ti ṣe dé ọkọjá ọ ní àmàtà ọlọ́nba sì ni wọ́n ta ní wọ́n bá wà délé yóò bá yóò wà délé pé ah ẹ ṣeun àfa ah, àdúrà tẹ ẹ fún mi láàárọ̀ yóò gbà kí ẹnu àṣẹ nì <laughs> ẹnu ọ̀daràn tún ti rí yẹnu àṣẹ làwọn fi ṣàdúrà fún wọ́n ta òsì ta kọ́dà gan-an nǹkan kan tún wà tá a tún lè ṣe fún ọ. ẹ̀wọ̀n kó mi náà kọ́sítọ́mù àwọn jù ní tí ń fi sọ pé sí omi làwọn ń ṣe. so ọmọ tí wọn mọ tẹ bá ní kó mú jumla mufida kan wá lédè lárúbáwá yóò fìdí rẹ ni. jumlatun mufidatun mukawwanatun min kalimatayni faqat pé sẹ́ńtẹ́ǹsì tó dáa tó yẹ pé gbólóhùn méjì lọ́wọ́ àánú rẹ̀ péré òun ló kéré jù wàláì ọ̀pọ̀lọpọ̀ ní rímú wa ló sì sọ̀rọ̀ àdé babaláwo yóò lọ́ máa kọ́ aníkéwú aníkéwú léwélégbò pọ́ǹsẹ̀ níkéwú ó tún aléwé ó tún níkéni ó tún légbò. àlọ́gbà nákẹ́lì kan lọ́dọ̀ bàbá kan gbígbẹ tó máa ṣe kínní kan orí olóńgbò ni wọ́n lò sí ẹ lè lo gbígbẹ ẹ lo tútù gbogbo olóńgbò dáràn ládùúgbò so ẹ wá gbọmọsẹ ẹ wá pọfọ yìí sí ẹ wò nǹkan o ẹ wá pọfọ yìí láwọn ìpètọ ah, ó ń gbà pọlọ lọsọ kùránì kalẹ̀ dípò ọfọ ká kífàtì àsìmànà kífàtì àsìkẹnì orí olóńgbò <laughs> abẹ́rẹ́ nǹkan orí olóńgbò lẹ́kì sátìàsì èwo lọ́jọ́ra ó ṣé fatia náà ò tó láì gún orí olóńgbò mọ́sẹ̀. tó ẹni pé irú rẹ̀ pọ̀ láwùjọ wọn wá máa ṣe wọn máa ṣe wọn máa ṣe wọn ṣe débi kan yọ wá di pàgùn burúkú yọ máa lérí sí gbogbo èèyàn pé èmi lọ sọ̀rọ̀ síbà ọ́ òòrì táwọn ọ̀daràn ṣe pọ̀ láyé torí ọ lọ wá oògùn burúkú tí ó sì máa dẹ́rù ba gbogbo èèyàn náà tó ti jẹ́ pé àwọn èèyàn ti ń dẹ́rù bá náà ojo náà làwọn náà ẹni tó tàka sí ọ tó lóòrì kó tó di pé wo rì ẹ ti dùn wo rì ẹ ti ra mu nì ẹ sì lùlù tẹ lọ́rùn kó tó rántí tó ń ṣe tọ́rọ̀ òun fi dà bó ṣe dà àṣà yóò ti pẹ́ lọ sí ètò. so nítorí di eléyìí báyìí ẹ má gbàbàjẹ́ láàyè kọ́mọ kọ́ kí ó níbi tó ti wúlò àkọ́kọ́ nù. kásì mọ̀ kékeré tá à ń kọ́ à ń kọ́ gbọ́n kúrò lára wa ni káwọn náà lè tara rẹ̀ gbọ́n àìmọ̀kánu kúrò lára lòún mà àwa ń ṣe bẹ́ẹ̀ láti wá ojú ọlọ́run ẹlẹ́dàá wa káwa lọ kọ́sẹ́. mẹ́kò kò sí tó burú bẹ́ẹ̀ sì nímọ̀ nípa kí ọmọ sẹ́ kíkanlé kò sí tó ó tún lọ kàwé ó ń ṣiṣẹ́ ọ́fíìsì pẹ̀lú kí ó tó tún kọ́ kò sí tó burú bẹ́ẹ̀ mọ̀nà ànítorí kí ó kàn jókòó kọ́ ọmọ retí tí ò dájú ebi sì dájú owó tá a sì mú ebi kú ò tọba jókòó tó ń ṣiṣẹ́ òpìdán kọ́ dájú pòrì nítorí pé nìsín ibi tó ti yẹ kó yé kálukú pé rọ́nà ní parọ́ fún rọ́ onípẹ́ni tí ń ṣiṣẹ́ òpìdán yẹn àwọn náà tún lọ ra gbogbo oríṣiríṣi program lórí rédíò torí kíni tóògùn wọn bá dájú sẹ́yìn lọ yẹ kẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ lọ sanwó fún rédíò pé polongo wa àṣebọ́ yẹ kẹ́ ẹ sògùn kan ní tí gbogbo èèyàn ní mọ tí ń ti àwọn bọ̀ gbogbo wọn kàn máa lọ lẹ́yìn iná làwọn ilé rédíò náà ṣe fi wọn ṣe yẹ̀yẹ́ pé kí ni wọn dàálẹ̀ òkùtò níbọ̀ gbọ́n eléyìí sí ṣọ́ọ̀bù kíní kan ni wọ́n irọ́ gbogbo ẹ̀ ilé rédíò ni kì í jókòtò ọba gbá àwọn babaláwo náà sì lọ ọbẹ̀ pé lóòótọ́ ẹ̀yin lẹ́yìn ní jókòtò ọba wa ẹni tí ọ̀wá lọ bá wọn ò sí làákàyè sí pé ah, tóògùn wọn bá ń jẹ sọ ilé rẹ́díò lọ́yẹ káwọn náà tún lọ ìsìlẹ̀ rẹ́díò ó yẹ kó sì nǹkan kọ́kọ́ dà sínú atẹ́gùn ní gbogbo èèyàn tó bá ti mí kó ọmọ àbọ̀ wálé rẹ̀ àmọ́ rọ́ lásán torí di eléyìí ẹ má sọ àwọn ọmọ yẹn di babaláwo o torí kọ́ mọ́ bá di wàhálà sí i lọ́rùn jọ gbẹ̀ndà kìyàm kọ́ mọ́ lọ́lé kí ó tó dáa tó bá lọ́lé kí ó tó dáa níbi tí wọ́n ti kọ́ nípa ẹ̀ ọlọ́run tí ó sì mọ kí òun tí ó yàn jù tí ó mọ̀ tí ó ibi tí jàǹbá ti kọ́kọ́ sí àwọn èèyàn láwùjọ ni pé kí òun gan kò kò dúró déédéé lẹ́nu wọn gbogbo tí ọ̀dọ́ ra wọn kà kún kí ó ẹlòmíì ní ìsinyìí dípò kọ́ mọ́ wọn rẹ̀ yóò tún máa sọ̀rọ̀ kíkọ́ ọlọ́run kẹyìn ọlọ́run ṣe kínní gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ yóò mọ akọrin yóò pọ́ ọlọ́run lọ́kọ́ orin aláìmọ̀ wọn rẹ̀ nítorí bóun ṣe kọ́ kéwú náà nu nítorí òun kà kún kéwú nu èyí tó túmọ̀ sí pé iṣẹ́ ń bẹ iṣẹ́ ń bẹ táwọn èèyàn bá fẹ́ káwọn ọmọ ó rí bí àwọn eléyìí ẹ sọmọ sílẹ̀ ẹ̀kọ́ tó yanjú tó bá kẹ́kọ̀ọ́ yẹn ẹ rí i pé ibi tẹ́kọ̀ọ́ yẹn ti yanjú gan-an náà ti máa mọ̀ pé ah ah mo gbọ́dọ̀ tún wá sẹ́yìn gbogbo àjòkò tẹtẹrẹ kì í sọnà mo gbọ́dọ̀ sẹ ẹ dákun kí ni iṣẹ́ náà tó wá wà nù pé kẹmọ kó alukurani kà pé a sókè kurani fún ẹ lọ sókè kurani fẹ nìkan wọn fún yín twenty thousand naira fẹ́ràn pé yóò ti jọ wọn lójú bàjẹ́ ẹ̀yin márùn-ún ọlọ́run sí ẹ̀ pọ̀ èlé ló lẹ́nu kankan gbà ní kíni five thousand kíni sọ lè gbọ́ bùkátà lé ẹnìkan lọ́jọ́ kan wàláì kò lè gbọ́ toríjọ́ náà lọ́ọ̀ràn ti yọ ọ̀ràn tí ń retí rẹ̀ lé ìyàwó ti béèrè owó kíní béèrè kíní ọmọ náà béèrè wíwọ ń sá ọlọ́run sí owó dé nìsín ó rí i pé kò lè yanjú kankan ẹ̀tún akó kíní kan dàláìlù ẹ̀tún ní bókù bá kú dàláìlù lẹ́ ń fẹ́ ni àbí ẹ̀dá kò sí sẹ́nu nígbà tí èèyàn gángan fúnra ara rẹ̀ sọ̀nà káwọn èèyàn máa fẹ̀sìn Islam ṣe yẹ̀yẹ́ tí òde ọba wa yọjú ńkọ́ kí lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà lọlẹ̀ lárúbáwá wọn tún lọ kéwú ṣùgbọ́n gbà tí wọ́n dé ní táwọn tí wọ́n fi ilẹ̀ ń lé ń sẹ́wọ́n náà làwọn náà kò sí ibẹ̀ náà làwọn náà padà sí kí wọ́n láǹfààní lílọlẹ̀ lárúbáwá rẹ̀ kí láǹfààní rẹ̀ jẹ́mọ́ ìbálẹ́jọ́ ńlá ni yọ̀ọ̀rẹ̀ ẹsẹ̀ nàìjíríà tí wọ́n tún sálùkì yá mà ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn wọ́n tún kó bá lọ síwájú ẹ̀sìn Islam nínú àti ọlọ́sọ didi Madina tó ń gan sí yàrá tó ń sa anákẹ́lì Madina anabi bó bá jẹ́ pọ́dà mọ́sálásí yunifásitì ni kò ti lọ́ọ́ máa sá ọ̀daràn náà sáláì mọ́ra rẹ̀ lọ́dà lọ́dà bí àwọn bàbá bàbá tí wọ́n máa kúnlẹ̀ fún lẹ́ni ẹnìkan wá wájú inú wọn ọmọ tí máa kúnlẹ̀ fún wọn lé bí bàbá yẹn ṣe rí i pé ń lọ ọlẹ̀ wọ́n fẹ́ kúnlẹ̀ wá dídé bàbá mo fẹ́ kí n ní à <laughs> òun náà sọ di dírámà pé à mo fẹ́ kí n ní bàbá ní à dídé lárúbáwọ̀ mú yàn bí o <laughs> túbọ̀ sí pé kọ̀ dá lọ àmọ́ dá lé fa lárúbáwọ̀ mú yàn bí so ok nígbà tó yẹ pé bẹ́ńsì ń kí ànábì nù kí ló dé tẹ̀yìn wá jẹ́ kún kí bí wọ́n ti ń kí ànábì lu ànábì lọ́rọ́ ó mú yẹn ni bí ọ̀kan náà nù wọ́n ń kúnlẹ̀ fún wọ́n ń kúnlẹ̀ fún nínú mọ́ṣáláṣí Mẹ́kà kọ̀mọ́kú gbogbo yẹn ti ń wò inna hadha la sanamun kabir bal huwa taghut <laughs> bal huwa taghut pé eléyìí èrè ńlá lélẹ́yìí òòṣà ńlá nílùú wa ṣé náà gbogbo àwọn wò pé báyà ńgbà tó à ń jókòó wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ni àwọn náà ń jókòó torí ẹ̀kọ́ tá a bá fẹ́ bẹ́ẹ̀ ni tó à ń jókòó sọ̀rọ̀ náà ni káwọn náà jókòó sọ àwọn rò pé wọ́n ń jókòó kí wọ́n fẹ́ bá sọ pé wọ́n lóṣù wọn tó dìde á kálukú wọn lóṣù wọn dìde lárúbá kan wá bá a nfẹ ọgbọ laraba olóńgbọ ni a ìnnakẹlẹ sọnà mọ kẹbi bẹẹ ìnnakẹlẹ tọọkù pé a ah, òòṣà ńlá ni ọ òòṣà bí ọba jẹrẹ gbogbo gbogbo wa ń wo wá lọ àwọn òtúnbí lẹgbẹ olóńdìdì ń pòórá ń bẹ̀lẹ̀ kan náà nìyà ọ̀kẹ́ ní ọba gbọ́ lẹ́rọ̀ yọ gbọ́ líle torí wọ́n palẹ̀ rẹ̀ máa ń bẹ̀rù àwọn tó tó gbére gbé so bóò ló sì wá dáa kún sí nílé tí ò sì dá ń abẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ so bẹ́ẹ̀ náà ni ẹni tí ọkọ̀ ẹ̀kọ́ dáadáa títún wá lọ ṣe ń tí ọ̀dà sáwọn eléyìí ọ̀ràn ti pọ́ lọ́wọ́ gbé àdìdé ńjọ gbẹ̀ndà kìámà ẹnìkan ń sọ̀rọ̀ ọlọ́run sọ àwọn èèyàn ń sọ pé bọ́lá ń sọ bá nàbí ṣe sọ ni àwọn ọmọ ẹ má dá ló ẹ má dá ló eléyìí o. àbí ẹ̀kọ́ ni lẹ́yìn náà wàá ẹnìkan náà lè lágbára náà lọ ní àmọ́ dá ló. ẹ̀yin náà nítorí pé ẹsẹ̀ wọ tírélà tí ó gbé yín lọ síbi tí ẹ̀ ti jọ ṣubú. oníkan má dá <laughs> kò burú sọyìn táwọn àmọ́ lódodo náà la sọ nítorí pé ẹni tí ò ní sòdodo kò síbẹ̀ sí tí sọ tí ti torí kó náà torí tí bá jẹ gbogbo wa tàbá wa lọ kọ́ nǹkan tó táwa dé ń sọ tí ò nítorí pé káyé ó lè bá gbá ẹ dákun àwọn tí wọ́n ń náà mélòó lẹ ti náà torí de eléyìí ẹni tó bá kẹ́kọ̀ọ́ ẹni tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam kó mójútó àmánà ni Ọlọ́run sì bí ọ léèrè tó bá di jọgbìn dàlùkìyà tó bá ti mọ̀ ẹ́ pé agbára rẹ ò ní ka mọ̀wùlẹ̀ jan pátákó ọ̀fẹ́ lọ jìnnà jìnnà jìnnà jìnnà kó fi lọ kọ́ níbi tó ti bẹ̀rẹ̀ wàhálà rẹ ó tún fi pọ̀ ní jọgbìn dàlùkìyà mọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọ́n fẹ́ láti ṣe bẹ́ẹ̀ kí ṣe nítorí nǹkan kan torí ilé ayé ni torí ilé ayé ni àwọn òrónú páwọn wà jíṣẹ́ kankan fẹ́ni bọ̀dì torí ilé ayé ni ẹnì ti ń dé ẹlòmíì téèpù ńlá ni ó gbé wá téèpù tó tóbi fíríjì ni ó gbé wá tó bá ti wá wọ yàrá ah! wọn nǹkan mú ni ah, kuwéètì kuwéètì kuwéètì tiẹ̀ dájú ntẹ́yìn náà máa wí nu ọmọ kan ọlọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá kan wa gbádùn gbogbo tán òun wá àwọn àfáà tí ó wàá bọ òun polongo lu o tóró ti fẹ́ máa padà sí sùkú ní ilẹ̀ Lárúbáwá ẹgbẹ́ kan o àwọn kan <laughs> polongo rẹ ìwọ ń e kí wọ́n má kankan sí wọ́n lọ́rùn nílùú yín pé òun lọ sọ pé ń tà ń ṣe ọ̀dà ẹ wàá lọ wá wọ ẹ sọ. wọ́n máa sọ ń bẹ̀ kí ni wọ́n máa sọ ń bì kí lóyún náà máa sọ náà sẹ́yìn pé dáadáa ń yọ padà rìn pàdé ara wọn jọ kàn. torí ẹ̀ ẹnìkan bíi anabi sallallahu alaihi wa sallam léèrè kẹ́ bó ti wá nu àdéhùn Aisha tí Imam Muslim gbà jáde ó láwọn kan bíi anabi léèrè nípa àwọn alágbègbà àwọn yẹn wò faqala innahum laysu bi shay' anabi ni wọ́n jámà kankan anabi ni wọ́n jámà kankan. فقالوا يا رسول الله وعن النبي صلى الله عليه وسلم إنهم يحدثون أحيانا بشيء فيكون حقا إقبامي وما باوا صورو تيوسي جددو فقال رسول الله صلى الله عليه وسلم تلك الكلمة من الحق يحفظها الجني فيقرها في أذن وليه قر الدجاجة فيخلطون معها مئة كذبة anábì ní òdodo tẹ́ ni wọ́n máa ń sọ fún yín gbà mí yẹn òdodo kan ní tálíjànú jí gbọ́ tó jí gbọ́ nínú ìtọ́lọ́wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ torí tọ́lọ́wọ́n bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ bá a ṣe sọ náà àdéhùn Jibril ọlọ́run sọ̀rọ̀ ní sánmà gbogbo màlẹ́kọ̀ dàkú lọ màlẹ́kà Jibril ní ọkọ̀ gbórí sókè gbogbo màlẹ́kà yókù àwọn abèrè kí lọ́lọ́run sọ kí lọ́lọ́run sọ kí lọ́lọ́run sọ àwọn àlùjànnú yẹn ti gunra wọn ti gunra wọn ti gunra wọn ti gunra wọn títí ẹni ẹni tó kàn nínú wọn ó ti gbétí sí ara sàmàlẹ́ ayé ìgbà tí màlẹ́kà máa ń sọ ntọ́lọ̀ ń sọ fáwọn màlẹ́kà yòókù yẹn ó náà ti jí gbọ́ wọ́n wá máa sáré sọ̀kalẹ̀ tó kótó di pé wọ́n kótó di pé ẹni tó wà lókè sọ fẹ́ni tí ń bẹ nísàlẹ̀ rẹ̀ ó ṣeé ṣe kí ògbóná tọ́lọ̀ máa ya látara ìràwọ̀ kó ti bá a kò ní rọ̀rọ̀ yẹn sọ fẹ́ni tó wà nísàlẹ̀ rẹ̀ títí tí ogun náà yóò fi bá tó fi halaka dànù ìgbà míì yóò sì ti sọ fẹ́ni tó wà ń sálẹ̀ rẹ̀ kókùn náà tó bá ọ̀rọ̀ ẹyọ kan tó máa jí gbọ́ wọ́n wá fi sá alágbègbà létí gẹ́gẹ́ bí ìgbà tádìí ẹ bá sá àgbàdo jẹ tó ń bá ti wá gbọ́ òdodo ẹyọ kan yẹn wọ́n wá fi irọ́ mọ́kàndínlọ́gọ́rùn kún torí ẹ̀ la Nabi sallallahu alaihi tó wọ́n gbọ́ ni wọ́n fi irọ́ mọ́kàndínlọ́gọ́rùn ó sì rí pé wọn náà tó lọ sọ́dọ̀ níyàwó mọ́tòlọ́mọ́ o ó rí i pé ọ̀rẹ́ ẹ̀yọ̀ kan tó sọ fún ọ tó rí kó ọjà náà wọ́n sì fi àìmọye rọkùn wọ́n mọ̀ sọ pé yòókù náà fi ọ̀sẹ̀ torí bàbá àwọn ọ̀rọ̀ tó sẹ́sẹ́ ọ̀rọ̀ tó sọ ọ̀sẹ̀ yòókù náà ọ̀sẹ̀ tó láì mọ̀ pé irọ́ ni gbogbo yòókù torí di eléyìí ọ̀jẹ̀bà eléyìí ó fi hàn á pé má lọ sílé oníyàwó wọ́n ya'lamu ma fil barri wal bahr ọlọ́run máa ń ti ń bẹ lókè pẹ̀ àti inú ilẹ̀ ó sì máa ń ti ń bẹ nínú òkun kí ló dé tọ́lọ́run fi dárúkọ méjèèjì nìkan nínú àwọn ẹ̀dá tó dá wọ́n nítorí pé àwọn méjèèjì ni ẹ̀dá tó tóbi jù tí ọ̀rọ̀ ọ̀run fọ́ mi yàn láti rí à ń rílẹ̀ à ń rókun gbogbo ẹni tí kò bá ma bí ọlọ́run ọba ti ṣe tóbi tó tó bá fi lè wo òkun á ẹ̀rọ ọlọ́run ọba tó bá wo òkun níbi tó kún tẹ́jú sí àjàjà kọ́ lọ sí òkun ńlá àwọn oceans a ẹ̀rù ọlọ́run bá yín pé tí ọkọ̀ tá a wà nù rẹ̀ tó bá fi lè tẹ̀rì ẹnìkan nù òtún gbérí mọ́ láyé so àìmọye irú ọkọ̀ ojú omi tìyún náà ló sì ń bẹ lábẹ́ omi yìí tó ti tẹ̀rì tí ò pé káyé ó di kó tọ bẹ́ẹ̀ náà ní ilẹ̀ tó bá wọlé tó lọ sálálú ẹ̀rọ ọlọ́run bọ̀ lọ wòran nínú sahara bómi tí ṣe máa pọ̀ nínú òkun yun tí ó lọ sálálú bẹ́ẹ̀ lè pẹ́ lọ jáǹtí rẹ́rẹ́ nínú sahara tí ò ní lópin bí tó bá lè rí ìrànde ni tí gbogbo ó sì mórùn kankankan a ah, ọlọ́run máa tóbi lọ́ba níbi tó yẹ pé téèyàn bá rìn téèyàn rìnrìn àìníyọjọ́ èèyàn ò ní rí ewé kan tọ́jà pé ọjà ìwé tútù gbígbá gan ò sí kátó pé tútù igi ẹlẹ́gùn ni tọ́lọ̀ ń ṣe ló ń jẹ sáwọn ràkúnmi gbogbo eléyìí ń bẹ lárọ̀ọ́tò wa àwa náà rè kọ́dà láwọn ilẹ̀ ọlọ́ràá tọ́lọ̀ ń kó wa sí bí ẹ̀ bá máa ń rìnrìn àjò tó bá wọ̀ tó tó bá wò sí ẹ̀rọ ọlọ́run bọ̀ ọ́ ìpèsè etí títì yìí nílùú yìí ni àbí báwo ọlọ́ọ̀nì nínú gbó dáhùn sọ̀kalẹ̀ kó rìn wò

wàláì tó bá wọ bàálù lásán tó bá wulẹ̀ torí pé gbogbo òrìn tẹ́rìn láti fi ọgbọ̀n ṣẹ́jú orí omi mọ̀lẹ́rìn omi mọ̀ nísàlẹ̀ hey kí bàálù bá lọ já níbo lọ́jà tẹ ẹ̀yẹ bọ́lá já tẹ bọ́ sórí èpẹ̀ ọ̀sọ́nà tó bá sì já tẹ bọ́ sínú omi ńkọ́ tààrà ni ẹ̀rù ọlọ́run ọba ọba yẹn ni wọ́n mọ̀ pé ọlọ́run tóbi torí ẹ̀ ibi tá a dúró sínú lónìí. ويعلم ما في البر والبحر torí ẹ ló ṣe jẹ́ pé ilẹ̀ à ń gbélẹ̀ àwọn ò lè sọ tí ń bẹ lábẹ́lẹ̀ ọlọ́run bá nìkan lọ́mọ lónìí a rí pọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè táwọn ń wò nílùú olóṣì àwọn aláìní nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀ tí mórílẹ̀ ibi táwọn náà ti dolówó torí pé lẹ́nu lọ́ọ́lọ́ àwọn náà padà dìtẹ́kìtì pé àwọn lépo àsọ̀hún àlùmánì lẹ́kùn lu tàwọn náà gẹ́gẹ́ bí Sudan níjẹ́ wọn tó mọ̀ pé pò ń bẹ ń Sudan àti ibi tó lò ń ya àti ibi tó ti wà tẹ́lẹ̀ níjẹ́ wọn tó mọ̀ pé pò ń bẹ ń bẹ ìlú òṣì gidigidi ní Sudan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni Chad Chad náà mà ti lépo bẹ́ẹ̀ náà ni Niger àwọn náà mà ti lépo ah epo mà ti kú ò ní àfi lágbájá àfi tàmẹ́dọ́ àṣetá àmà lánàá tó bá wù ọlọ́run lè fi hàn wá lọ́la iná lọ́rọ̀ arziki ní nàìjà àwọn kan wọn làwọn ará àwọn lára Niger Delta àwọn làwọn lè po wọn máa ṣèṣe kò sírò àwọn nàìjà wọn máa rìn wọn máa yan sanda ẹnì kò lè bá wọn sọ̀rọ̀ àfikún ti kó ọ̀rọ̀ fún ọ pé bó wà wọn ni wọn fi ń san sálárì fún gbogbo yín ibo wo àwọn ni gbogbo yín jẹ owó àwọn wọn ń pín fún yín bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe àfi tí wọ́n bá yíwà padà lọ́la àwọn náà ní ń jí epo nàìjíríà tí ń jí epo lójú omi tíjọba náà ò nǹkan kan ṣe sí wọn wọ́n kádìjà wọn lórí wọ́n máa tanra wọn jẹ pé lọ́dọọdún iye billions billions of dollars tí nàìjíríà ń ṣòfò lọ́dọọdún kí ló wá kàn wá ṣé báwọn ọmọ yín náà ní jí kí lè rí ṣe sí i àmàdúpẹ́ fọlọ́ mama mà ti rí epo ńsokoto náà àbí wà ọ̀gbọ́ epo ń bẹ ńsokoto rẹ́gẹ́dẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí yọ lóko àdúpẹ́ fọlọ́ fáàrí ó dínkù bẹ́ẹ̀ ni wọ́n rí gáàsì gáàsì tí ò níye ní Gombe state àdúpẹ́ fọlọ́ fáàrí ó dínkù fáàrí ó dínkù bẹ́ẹ̀ ni Bauchi state daju iye iyèméjì ni epo ní Bauchi state wọ́n adaraka, àdúràkà láwọn ìlú wa tá a wà yìí náà ọlọ́ọ̀nì kan lọ́mọ tó wà ń pé àsìkò ni ò tí ì tó torí ẹ̀gẹ́ni tí ń ṣe fùkẹ́ lónìí kọ́ lọ farabalẹ̀ àmọ́lẹ̀ tí ó mọ̀lá torí di eléyìí báyìí ọlọ́ọ̀nì kan lọ́mọ ń bẹ lábẹ́rẹ́ màtó ṣe pé ètò àlókè lẹ̀ gan ètò ni àmọ́là wa mọ̀ kátó wá pé ti ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀lúláyé tí wọ́n wá di bàbàrà lónìí tí gbogbo èèyàn ń wò wọ́n lólówó ayé tẹ́yìn náà tiẹ̀ fẹ́ délùú wọn kí ẹ tiẹ̀ wówó wípé wọ́n lè pa ẹ̀bẹ̀ owó ni ìgbà kama ti kọjá tí wọn mọ̀ pé owó yẹn ń bẹ lẹ́nu lọ́lọ́ yìí gbogbo ilẹ̀ lárúbáwá tí wọ́n ń pè ní Gulf State tí wọ́n á lépo ní gáàsì yìí báyìí sẹ́ẹ̀ mọ̀ pé lẹ́nu lọ́lọ́ yìí lọ́lọ́run tó fi hàn gbogbo ò tí ì tọ́gọ́rùn ọdún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú òsì tó tó wọn ò sí gidigidi ní Mẹ́kà wọ́n máa sa ẹran tálálàjì bá pa wọ́n sa ẹran wọ́n sàgbẹ wọ́n sì jẹ títí mi tálálàjì ó tún wá ńgbà tí wọ́n bá ń jẹ wọ́n bá ń wọ́n bá ń tó bá wọn ma wá fún mu alálàájì òní ní wá láìpẹ́ yìí àní rẹ́ran maka yìí lọ pé nìsín torí ìwọ nìkan torí ìwọ nìkan ìwọ kékeré yìí lọ lọ́bọ̀ rẹ̀ rẹ̀ kan lálejò ní wọ́n á ti torí rẹ̀ lọ pàgbó ńlá náà ni ẹ máa jẹ fi pinnu dẹ̀ra láwà ẹ wàá mélòó nínú dídí àgbò orí àgbò kan séèyàn lè dá so ìdẹ̀ra ṣebí látàrí ti ń bẹnu lẹ ni ìgbà tó wọ Ọlọ́run lọ́lọ́run fi hàn wá Ọlọ́run bá kó forí hàn wá náà kó wá jẹ kó orí yẹn kó sàwọn náà láǹfààní káàkà má máa gbọ́ pé orí ń bẹ orí ń bẹ ń lu wa kó jẹ pé yàrá wa ń rí kọlọ́run bá kó bá wa dẹ́kun yà kó ṣe tiwa náà ní rere kọlọ́run bá ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. عليكم السلام كم بيفهم alfirasa náà ni kéèyàn sọ pé ọlọ́run ṣe nǹkan kan hàn òun ọlọ́run ṣe nǹkan kan hàn òun kìí ṣe dandan kọjá pé ó fi hàn yàn sẹ́nìkan àmọ́ lọ́ọ́ lè fi nǹkan kan hàn yàn eléyìí ò sì sínú kéèyàn nímọ̀ nípa tó pamọ́ ọlọ́run lè fi nǹkan kan hàn ọ́ tí ò yí àwọn èèyàn yòókù ntọ́lọ́run sì fi hàn yẹn ó lè ní í ṣe pẹ̀lú èèyàn kan ó lè má ní í ṣe pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ sọ́ra fáti já nírọ̀ o irú ìran tọ́lọ́run bá fi hàn mùsùlùmí mùsùlùmí firasatul mu'min èyí tọ́lọ́run bá fi hàn mu'mini nítorí pé ìmọ̀lẹ̀ ọlọ́run ló fi ríran so eléyìí túmọ̀ sí pé ntọ́lọ́mbà fi hàn múmìnì àgbọ̀dọ̀já àgbọ̀dọ̀já torí ẹni tó pé mo rí nǹkan kan ọlọ́run fi kẹ́kẹ́ hàn mí àwò wò ṣé mùsùlùmí lòun àbí èsè mùsùlùmí tí èbá ṣe mùsùlùmí nǹkan kan nǹkan kan tó o bá rí mẹ́wàá sí mi èmi rí ọgọ́rùn-ún sọ eléyìí ti ṣe jẹ́ mẹ́rin irú rẹ̀ náà ni tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sáwọn aṣáájú wa rere gẹ́gẹ́ bí Umar wọ́n rán àwọn ọmọ ogun lọ láti lọ jagun so nílẹ̀ sham so ogun á ogun gbóná jọjọjọjọ àwọn ọmọ ogun àwọn ọmọ ibi táwọn lè mórí lé lójú ogun yẹn táwọn ò fi là kó tó di pé àwọn tún túnra mú akọlù ọ̀tá so Umar wa ń sọ pé ìwọ sáríà aljabal ìdí àpáta ni kò máa lọ ìdí àpáta ni kò máa lọ gbogbo yẹn sì mọ̀ kí sáríà ò sí Mẹdínà wọ́n ti rán lọ sójú ogun so Umar ọlọ́run ọba ló fi hàn án ìpè kọ̀sọ̀bà ìgbà táwọn ọmọ ogun yẹn darí ni wọ́n láwọn gbọ́rọ̀ Umar ó sì ṣe sọ náà làwọn ṣe táwọn fi náà làwọn nàbì sallallahu alaihi wasallam sọ pé tẹ́nìkan bá ń bẹ nínú ìjọ òun tọ́lọ́wọ́n bó fún lọ́rọ̀ sọ lọ́rọ̀ tí wọ́n máa ṣe déédéé pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀bàjẹ́ Umar so ṣùgbọ́n kò sí tuntun jọ bẹ́ẹ̀ táàpù gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ náà ní ọ̀sẹ̀ tó náà fi wá di nǹkan míì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. torí ẹ̀ iná ni Umar ṣe bẹ̀rù nígbà tí ọyọ Khalid ibn al-Walid kúrò lólórí ọmọ ogun ọyọ kúrò lólórí ọmọ ogun ó wá fi Abu Ubaida ó sì jọ lórí ó sì jọ gágun ẹ̀rù ń bà ó máa jẹ́ kí wọ́n sọ Khalid di nǹkan míì torí gbogbo ogun tó bá ti síwájú yóò borí náà kó má di pé wọ́n sọ nǹkan mi lọ́wọ́ ayọ́kù lólórí ó ní kó ní ó tò sẹ́yìn Abu Ubaida torí kó lè bá a dínà sísọ nǹkan mi torí ẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam sọ pé tọ́ba ṣe pọ́lọ́wọ́n bọ́ọ̀bà mú kọ bẹ́ẹ̀nù jọ àmọ́ kò sí. torí ẹ ẹni tí wàá sọ ríran kan ẹ wò ṣé mùsùlùmí ni ṣé sì ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam illa àsọ̀kú ṣe tọ́ni ló fi kàn án. aleykum sọ. sẹ́ni tó rí nǹkan tó bá rí tó bá pé ewu máa ń bẹ́ẹ̀ yóò sọ pé tá a bá ṣe báyìí báyìí yóò dáa o èdè pọ́lọ́ fi nǹkan báyìí hàn mí o tá a bá ṣe báyìí báyìí yóò dáa o mo rò pé tá a bá ṣe nǹkan báyìí báyìí yóò dáa jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n sọ pé jazakumullahu khairan níbo lẹ́yìn náà ṣe dáhùn àkọ́kọ́ kìí ṣe dandan nígbà tábà ti gbé de lárúbáwá náà ní ká máa kíra léde lárúbáwá yàtọ̀ sí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu torí pé àwọn nǹkan míì wà tó jẹ́ pé ìgbà tí wọ́n bá sọ léde lárúbáwá ó lè jẹ́ pé kò ṣe déédéé ó lè jẹ́ pé àṣìṣe wà mẹ́ẹ̀ ó lè túmọ̀ sí nǹkan míì tí wò lérò so àmọ́ tó wá pọ̀ bá mọ̀ náà lọ dáa jù kéde kan kó pawápọ̀ àwa mùsùlùmí kò náà lè dé lárúbáwá tura ní tó bá sọ pé jazakumullahu khaira ìwọ náà sọ pé wa jazakum jazakumullahu khaira wa jazakum ẹni kọ́ làwọn bá san ilé san rè wọ́n náà sọ pé yọ san wọn náà yọ san wọn náà sọ́sì lọ sọ pé wa iyyak ọlọ́wọ́n san wọn náà àbí ẹ̀yọ́ wa àmẹ́ńtọ́ sọ pé ahsanallahu ilayk oní sọ pé wa iyyak wa iyyak ọlọ́lọ́wọ́ ṣe òun ní ọlọ́wọ́ bó ṣe dáadáa sí ọ wọ́n á ní sọ́ra rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin torí pé ń gbàdúrà pé jazakallahu khairan tó níwà iyyak ó túmọ̀ sí pé yọ sàn wọn náà bọ̀dùgbà náà wọ́n pé ahsanallahu ilayk ilayka lélẹ̀ torí kò tẹ̀ á fúnra ara rẹ̀ eléyẹn fi'lun lazim torí rẹ̀ tó bá ń sọ pé wà iyyak ń sọ so eléyìí ò ṣe déédéé wọ́n sọ pé wa ilayk wọ́n sọ pé ahsan allahu ilayk wọ́n sọ pé wa ilayka ahsan so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìjọba tó jẹ́ aleykum salaam. ìyẹn lọ fẹ́ ọmọ kan jẹ́ fún ìdílé àdé hàn tí bàbá ti sọ obìnrin tó jẹ́ tìjà ní àlòbí rẹ̀ ńtọ́ da ló ṣe ńtọ́ da ló ṣe lópin ìgbà tí ìwọ bá mú kó wọn má jẹ́ tìjà ní yàtọ̀ tó bá jẹ́ pé òun dẹni tí ń tẹ̀lé súnà ńtọ́ da ló ṣe bó tilẹ̀ jẹ́ pé táwọn òbí rẹ̀ bá mọ̀ ọ́ lóní súnà generally wọn ní fọmọ fún ọ tòrọ àwọn ọmọ ìpín tó bá ti fẹ́ ọmọ òsè tìjà ní àmàlà so eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ tó bá fẹ́ ọmọ wọn ńtọ́ da ló ṣe.

ebe wọ́n fi ń kọ́ wọn lédè ni wọ́n fi ń kọ́ wọn lédè èdè ni wọ́n gbà lérò pé àwọn fẹ́ kọ́ wọn kìí ṣe ni wọ́n fẹ́ kọ́ wọn bó tilẹ̀ jẹ́ pé tó máa ń kọ́ àwọn ìròyìn tó ni wọ́n máa ń sọ níbẹ̀ ìkọ́ bá kò sí wàhálà wa أشهد أن لا إله إلا أنت